الإسلام ويترك بينهما أول دم أنا حدثنا يحيى بن سليمان يحيى بن سليمان حدثنا الله أشعرني بن واحد وصفني به أبو عمرو يكون من لا تدع يزيد بن أبي حليب لا تدع سنان بن سعد لا تدع أنس بن مالك رضي الله تعالى عنه ما لا يجوز الله صلى الله عليه وسلم ó ní máa tàwa dàfúnáàní ìláyé ìláyé jalla wa azza àwọn fil islam àwọn èèyàn méjì kan ò ní máa nífẹ̀ẹ́ ara wọn nítorí ọlọ́run àbí kan máa nífẹ̀ẹ́ ara wọn nífẹ̀ẹ́ títẹ̀sí ọ̀yọ̀ fáwọn ìfọ̀bẹ̀yìn náà gùn mọ́ awàlùdánbẹ̀ yọ̀dẹ́tòhù àná tí ọ wá jáde pé ohun tó máa máa pín wọn yà òun ni àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí kan nu wọn bá dá àbí tó mú wáyé ló jẹ́ ọ wáyé ayé ká tó bá di fìyà rẹ̀ kan wọ́n ní mọ́ tàwa dàpẹ́ẹ́lì ìlà ìjàlá wàhálà àwọn méjì ò ní ṣe kí ni òun ò ní nífẹ̀ẹ́ ara wọn nípa tọ́lọ́ọ̀ àwòfin islam àbí kan sì fẹ́ra wọn nítorí tẹ̀sí ọ̀yọ̀fáàrọ̀ ikọ̀ bẹ̀yìn náà gbọmọ awùwàlù zambi ọwọ́ ajá sí pé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ló máa máa ṣe kí ni o ní àfihàn pé àfáàrin wọn yọ̀fìdísòhó ahadóhùmá tó yẹ pé kaná àwọn méjèèjì lọ dá ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ wọn lágbàáyé tá máa rí nínú hadith yìí òun ni pé àdéhùn yẹn ń kọ̀ fún wa yìí pé ọ̀tọ́ kí ọmọnìyàn jẹ́ awùwàlà kábàdì òun ni ó jẹ́ àkọ́kọ́ òkùnfà lẹ́kọ́ kẹrin àwa sèrè lẹ́kọ́ bẹ́ẹ̀ náà hó wọ̀ bẹ́ẹ̀ náà kí kọ́másùn lọ́wọ́ máa gbókùn pàtí àárín òun àtọmọ ìyá rẹ̀ sífẹ̀ẹ́ wọn máa fi ṣe kí ni ọ kí a fi já. وإيقاع الفرقة والخلاف بينهما لذنب يرتكبه ó sì máa jáde pé kan náà méjèèjì òun lọ́wọ́ máa sókun fákínà alifófà òǹpìyà àti yaba nítorí ẹ̀ṣẹ̀ tí ìkan bá gùn lé òyìnbó àdéhùn yìí ń kìlọ̀ wọn pé tí ìwà nìyẹn máa ń jọ ń ṣe nípa tọ́lọ̀ má jọ jáde pé ọlọ́kọ̀ọ́kọ́ da ìyá nílẹ̀ ọlọ́dá wa lálẹ́ tẹ́ẹ̀fì wá fún gàrí ìkejì nínú àgbáyé tá a bá nù hadith yẹn fihi targhib ìṣèlú lójú kòkòrò ń bẹ́ńbẹ́ wal hadd ala sah àti sísè yẹn lójú kòkòrò lórí ká máa ṣe kíni o ká máa ṣe àfojúfò fúnra wa àtàmójúfò nípa àṣìṣe èyí tí ọ̀rẹ́ kan bá gùn lé lákọ̀ọ́kọ́ gbà tọ́ba ká ṣiṣe sáàsì jọ ń sọ̀rọ̀ ẹ nípa tọ́lọ́ káfojúkò ẹ̀rí tí ó fi jáde pé yàní àsíá ìmájọ gbé pàtó ọmọ ìyá ìsìláàmù tí ó fi dúró déédéé láàrin àwọn méjèèjì àtẹ̀wọ́n bí hadith yẹn sọ fún wa nìyẹn wípé mọ́tà wá dìda mẹ́rin ọ̀tọ́ kárí yẹn méjì kan tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn fi láì nípa tọ́lọ́mù jalla wa ala àwọn fèlè islam àbí tó ń tẹ̀ ní ti ara wọn nípa sí islam ọ̀yọ̀ fárúrí kọ́ bẹ́yìn náà kò mọ́ kọ́ ajá sí pé wọn tó máa jẹ́ kó pín gàárì ìfẹ́ yẹn wọn ni awwalu zambi àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ àbáṣiṣe sọ yìí pé kan nu wọn bá ti kíni tó bá dálẹ̀ omi òkè hadith yìí kọ̀ fún wa ètò ìwà nìyẹn bá ní fẹ́ ra yín pa tọ́lọ́ má jẹ́ ọjà sí pé ọlọ́ máa wù wá ẹ̀ fi túkà hadisi mi lábẹ́ báàbò pé ká máa yẹ ara wa lódì kì í sí wa wọn. wọ́n ní hadathana abu ma'mar. hadathana abu ma'mar qal hadathana abdulwari abdulwari qal qala tubacaza سمعت هشام بن عامر الانصاري بن عمرو انس بن مالك وكان قتل ابوه يوم وكان قتل ابوه يوم أنه سمع رسول الله صلى الله عليه وسلم قال لا المؤمن المسلم أن يصار مسلما فوق ثلاث فإنهما لا يبارع منه ما دام على صيامهما وإن أولهما الخيعة يكون كفارة عنه صدقه بالصيد وإن مات على صيامهما لم يدخل الجنة جميع أبدا وإن سلم عليه شعب أن يقبل تسليمه وسلامه رد عليه الملك رد عليه الملك والرد على الآخر ìtọ́ ẹ̀ríkẹ́ àdìsí yìí àdìsí tó fún gbọ̀ngbọ́n nípa ìsinilọ́wọ́ ipe ìwà àbàjẹ́ ìwà pálapàla tí èsì ìwà ìsìláàmù ní ká máa yẹ òdì. àdìsí náà nìyẹn wọn ni méjìléní ọgọ́rùn-ún mẹ́rin fọ́ òtù wọn Abu Ma'mar. أبو معمر وصفوا عوني حدثنا عبد الوارث الوارث يصفوا ولا يزيد يزيد ني أنتم بني معاذة وني مغبى هشام بن عامر الأنصاري تجي وما أنت أنس بن مالك رضي الله تعالى عنه ẹni tá a wí kánà kó tilẹ̀ abúhù yẹ ọmọ ọ̀fẹ́ wọ́n pa bàbá rẹ̀ níjọ́ ogun ọ̀fẹ́ ọlọ́run gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tó sọ báyìí pé la yahillu li muslim ọ̀sẹ̀ tó fún mùsùlùmí dọ́gba kọ́lọ̀ àníyàn sọ́ọ̀rì mọ́ mùsùlùmí ọkọ̀ sẹ́lẹ̀ tọ́mọ ayẹ mùsùlùmí lódì ní ohun tọ́mọ máa jujọ́ mẹ́ta lọ nípa ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ayé lásán lásán fa innahuma naqibani 'anil tọ́lá àwọn méjèèjì tí wọ́n bá dẹ̀ fi yẹra wọn lódì lọ wọ́n á fi kúrò níbi òdodo àìláṣẹ̀rọ̀ táwọn méjèèjì bá dẹ̀ wà lórí òdì yẹn wọ́n máa fi kúrò níbi kíni o òdodo wọ́n á fi kúrò ní òdodo wọ́n máa fi kúrò ní òdodo. àwọn dáhùn ọyà gbọ ẹgbà. sọ táwọn méjèèjì bá wà nínú gbọ́n wọn bá rí kò tètè mú wá kíákíá. mọ́dámọ́ àìláṣirọ́ ní sọ táwọn méjèèjì bá ti wà lórí odi wọn. وإن أولهما بيئة يكون كفارة عنه سبقه بالبيع ẹni tí ọba jẹ́ àkọ́kọ́ sẹ́rí yẹn ni pé tó sẹ́rí níbi òdì yíyàn yẹn sẹ́ẹ̀dì gbọ́ mi ẹni tó bá kọ́ sẹ́rí níbi òdì yíyàn táwọn méjèèjì yíyan ara wọn yẹn ìgbáwájú rẹ̀ tọ́gbáwájú níbi pípa odidi pẹ̀lú ọmọ ya rẹ̀ yẹn òun ló máa máa jẹ́ ìtẹ̀rìn ẹ̀sẹ̀ ìparẹ́ ẹ̀sẹ̀ fún sẹ́ẹ̀dì ń bọ̀ mi ó ní wàá ń mọ́ tẹ́ àìláǹfìrọ̀ mi hìnà táwọn méjèèjì bá wá kú lórí pé wọ́n ń yẹ dìnnà làmúyẹ́dì kò jẹ́ nẹ́ta jẹ̀mí àdáàbàdà. àwọn méjèèjì oníwà lọ́jà náà ó láéláé. wà ìnsálàmà àlẹ́ tabaari kan náà àwọn méjèèjì tó sálámà sẹ́ni kejì ẹ̀ fàábà àníyàkùbálà tàfílímù ọ̀hún wọ̀sálàmà ọwọ́ ní rọ ìní òjòògùn omi ń dèbí òwúlẹ̀ sálámà sí ní dáhùn sálámà rọ́dà aléhi mẹ́lẹ̀ ìwọ bá bínú ń tiẹ̀ mọ̀lẹ́kà ó dáhùn sálámù ọ̀rọ̀ ẹ̀ ọmọ àdáhùn sálámù ẹ̀ nìyẹn. wọ́rọ́dà alẹ́ àkàrin ṣàìtọ́t àti dání ni ó tún dá sálámù padà sí wù bí wọ́n sálámù ọ̀bí ọ̀gbọ́n ọ̀dà lá sálámù alẹ́ ìpèlè wọn sẹ̀ fún ẹ̀rí kábáníkà wo àgbọ̀yẹ̀wò lọ́wọ́ àtúnú hadith yìí àgbọ́yé alákọ̀ọ́kọ́ a máa rí níbẹ̀ bàyánù gíláàsì ọ̀rùmọ̀tì takọ̀ àtúwáyé wal hijrat àlàyé lílágbára jíjẹ wọ àtàkọ́ àtúwáyé ìmọ̀ ajáko lọ́dọ̀ ààrẹ ni àti ìmọ̀ ayanrẹ ni lódì ṣá ó lè pọ̀ nú ẹ̀sìn ìjẹ́wọ̀ rẹ̀ lágbára. ìkejì àtùmárí nínú àgbáyé kejì dábàá bẹ̀ ni kí mùsùlùmí máa múra wọn lọ́tà kọ́ńtẹ́ẹ̀tì sì máa yí ara wọn tó máa yí ara wọn lódì tí èsè ń torí òfin ẹ̀sìn ọlọ́run wọ́n máa kọ̀ fún ẹ̀kọ́ níṣẹ́ kẹ́hìn wà lọ́rùn. ìkẹta ní nù yìí òun ni pé yíyàn yazulu salam téèyàn bá ti sálámọ̀ síra ẹni òsódì mọ́ ah. òsógun bá kọ̀ tán tẹ̀wọ́n ni ogun di mí. kẹ́ni ẹ̀rẹ́ ìbá lè ti dáhùn sálámọ̀ kò síjà mọ́ ẹ ọ́ dáhùn sálámọ̀ tó tó gbọ́ kí ìsẹ́nu rẹ̀ ọ́ lákun rẹ̀ ni. ìdáhùn sálámọ̀ kò síjà mọ́ náà nìyẹn. ẹ yá dúpọ́ hadith yẹn lẹ́ẹ̀kan. wọ́n ní hadith yẹn ní anúsùsálámílá yẹ kí lóle mùsùlùmí ọ̀dọ́ bẹ́ẹ̀ ni àní yóò sọ́ọ̀rì mọ́ mùsùlùmí ń pọ́ fàkàlàt kọ́yìn mùsùlùmí ló dì ní ipa tayé ní ohun tó máa ma jujọ́ mẹ́ta lọ. fàyín náà bò mọ́ sọ́ọ̀rọ̀ méjì tó ń yẹra wọn ló dìyẹ̀ òun náà kì í bá ní àní làá wọ́n á sì kúrò níbi kíni òdodo máa dá máa àlàfẹ́rọ̀ mi ìmọ̀ tí wọ́n bá dẹ̀ wà lórí òdìyàn wà ń ná àwọ̀lẹ̀ hùmọ̀ fàyín ẹ̀rí ẹni àkọ́kọ́ náà méjì tó bá lè tẹ̀sẹ̀ rí bí ó di yẹ̀kúnù kàfàrọ̀ tẹ̀láńgbó sáfọ̀kọ́hó bìlìfáì ìtẹ̀tẹ̀ sẹ́rí bí ó di yẹn tó tètè yára sẹ́rí yẹn òun lọ́lọ́run máa fi pẹ̀sẹ̀ dẹ̀ rẹ̀ ẹ̀rí wà ìmọ̀ta aláfẹ́rọ́ méjì táwọn méjèèjì bá wá kú lórí yẹn lámúyẹ́ ní mẹ́ta án wọn níwájú jẹ́ náà láéláé wà tí kẹfà wá sálámọ̀ sí kejì fàábà àníyàn gbala tàfìlẹ́mà tọ́wọ́ akọ̀tọ́dọ̀ wọn dáhùn sálámà ọ̀rọ̀ dání ìlmẹ́lẹ̀ mọ̀lẹ́kà máa dá lóhùn ọ̀rọ̀ dá lẹ́lẹ́ àkàrí ṣáìtàn àti dání sì máa dá èkejì ní yọ̀dá sálámọ̀ padà fún un ìpèsè ìpele yẹn dẹ̀ máa fẹ́ fún bíẹ̀ lábẹ́ ìpè òdì yíyàn kìí ṣe ìwà mùsùlùmí láàrin ipa sọ yìí pé ìyẹn jẹ́ mùsùlùmí ó tó wá tó wá sọ yìí pé sàlàfíyù lòun fẹ́ni tó wà lórí ìlànà àwọn sàábé tí wọn kàṣì àgẹrẹ fún ní lórí ìlànà nàbì sallallahu alaihi kátó abódì inú ẹrù rẹ bọdá o wọn ni hadathana muhammad ibn salam. hadathana muhammad ibn salam qala hadathana abda an hisham ibn urwa an abi an aisha radiyallahu anha qala. قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف بدنك ورجوك قالت قلت وكيف تعرف ذلك يا رسول الله قال إنك إذا كنت راضية قلت إذا كنت راضية قلت بلى وربك إذا كنت ساخطة قلت لا ورب إبراهيم قالت قلت أجل أجل أجل لست لست أهاجر إلا اسمي اسمك إلا اسمك وني حدثنا محمد بن سلام محمد بن سلام صفوان بحديث تاتوكاي وني عابدة أصفوا أيضا ولا تدع هشام بن عروة هشام بن عروة ني أرأي أدو بابون لهم تبو بابون والهم قولنوا عائشة رضي الله تعالى عنها وأرضاها ìyàwó àyíṣà wa ní baálé òun lọ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi kí lọ́rọ̀ tó jíṣẹ́ ọlọ́run sọ káwa náà sí kájà ká sọ́dí ìyàwó wa kí ìyàwó sọ́dí wa dáadáa ká mọ́ra wa dáadáa ẹ wọ̀rọ̀ fi ń panu láàrin ara wọn ọlọ́run ọkọ̀ júdà ní ìwọ àyíṣà èyí máa ń mọ ìgbà ọba ń bínú àti ìgbà ọba ń yọnu kọ́ọ̀lá ìyá àyíṣà lọ́wọ́ àgọ́ wípé kayfa ta'rifu dhalika ya Rasulallah ojúṣe ọlọ́run bóòlù ọ̀sẹ̀ máa ń mọ̀ yẹn bóòlù ọ̀sẹ̀ máa ń mọ̀ pé ń bínú bóòlù ọ̀sẹ̀ máa ń mọ̀ pé ń yọnu. alẹ́ ah. lè wà bọ̀ ẹ yí báyìí ẹ sì náà yẹn ẹ wà tẹ yọ wà tó tó ẹ gíláàsì yẹn ẹ sì ti lábọ̀ ẹ bá ti tẹ àwọn bọ́tù mẹ́rin ẹ fà tó tó. Gracias. tọ́ ó ní ìní dádájú èmi ò lẹ̀ àárín fúgádọ̀ bá kí wọ́rí dọ́ọ̀gì mọ ìbínú àti yọnu rẹ ìyàwó àìsàn wa sọ pé kẹfà tá àrífù dáàlì ṣàyà ọ̀sùn máa mọ yẹn rí òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ládájú rẹ̀ àyìnká tó o bá ń yọnu lọ́wọ́. afárá kẹfì o. innaki dadaju rẹ o ìdá kúntì rọ̀bìyàtàn tó o bá ń yọnu olùtì bàlà bíi muhammadu ìmúdọ́ máa ń wí nìyẹn. ó ní bí kò ṣe pé mo ṣépè mo búra lórí ẹlẹ́dàá Muhammadu lọ́wọ́ bá wí mo ti mọ̀ pọ̀ ń donú sí mi nìyẹn. wàyí dáa kún ti sáàkì tọ̀tán ṣùgbọ́n tó o ti ń bínú kòlìtìlá wa rabbi Ibrahim mo tó ìdìgbò bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ṣe ẹlẹ́dàá Muhammadu níwí kódà mo fi ẹlẹ́dàá Ibrahim búra. kọ́lẹ̀ ìyàwó ayé ṣàwárí a wọ́n máa sọ mi dáadáa ń dòdò ojú ọlọ́run ìṣe ní sọ bí wọ́n ìyàwó mi ó lè mi lè wọ́n wá dáhùn pé ìyàwó ayé ṣàní wọ́n wá dáhùn pé ajá bẹ́ẹ̀ ni àlóòótọ́ ni lóòótọ́ ni. lọ́sọ̀ ọ̀hájírú ilà sùmọ́kà kò sí nǹkan sí ń sá ó rẹ̀ ní ìfẹ́ dá nígbà tí ń bínú sí ọ lọ́jọ́ máa sọ pé ọ̀rọ̀ bí Ibrahim instead ọ̀rọ̀ bí Muhammad ọkùnrin mi ìyá òkà kíní ìyá ti máa bí obìnrin ọ̀rọ̀ ọ̀gbà tí ìyàwó ń bínú ọ̀rọ̀ ọ̀gbà tí yọ́nu yóò sọ pé ẹ̀yin mọ bí yẹn jẹ́ ń bínú gan ṣe mọ bí yẹn ti ní. bẹ́ẹ̀ náà dẹ̀sí níyàwó òun náà mọ̀ kọ́kọ́ yọ́nu bí yọ́nu kọ̀ọ̀mọ̀ kẹ́kẹ́ ẹ̀rí pé yóò mú ẹ̀ bí ọwọ́ òjijì ọlọ́run ti fún tó bóyá bala ẹ̀sìn ni wọ́n kọ́ra dà tó ẹ̀yin náà wò tún sọ́ di ìyàwó wọn bí wọ́n ṣe mọ ti ìyàwó àyìnjà ó tún lọ́gbọ́n ọmọ àwọn yòókù náà. sọ̀rọ̀ yẹn kílíà bẹ́ẹ̀ tó eléyìí jẹ́ ìkànnì àwọn kan tí ó ń kìlọ̀ fún wa wípé àtẹ́kù da láti máa yẹn jù kò dé ọ̀dà ṣùgbọ́n tá a bá wo hadith yìí ara àwọn àgbọ́yé bíi mélòó kan bẹ́ẹ̀. àkọ́kọ́ àgbọ́yé a máa rí pé ó sì sẹ̀tọ́ bákan náà o jawazu lihajiri bitarki tasmiya ìyẹn lè fẹ́ yẹn dì má dà kọ́ ẹ̀ ń jà àtàjì àlọ́ ọwọ́ akẹ́ pé kí tẹ̀ ọ́sà lọ́lé wọn ní àwọn àyànjọ́ ọ̀rọ̀ yẹn ọwọ́ afẹ́ sọ̀rọ̀ ẹ̀ ọ́sà sí ṣe ọ̀fẹ́ wíyé bọ̀ yẹn ìbínú ń bẹ ń na náà nìyẹn ìyẹn dẹ̀ ti tẹ̀sán ọ̀rọ̀ yẹn ń kílẹ̀ adìẹ ya nìyẹn ó gẹ̀ẹ́dì pé ìbínú sì wà ń ta èmi ni wọn ò lè dáàbò èmi ó mú ní wọ́n gbé ọ wọ́n sọ pé ẹ bó ti bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan tó ń sọ nìyẹn ó sọ àwọn nǹkan báyìí ó sọ àwọn nǹkan báyìí sáni ẹ òun náà nì òun náà nì òun náà nì bínú nìyẹn bínú bẹ́ńtà nìyẹn ọlọ́run kí wọ́n tètè gẹ́ẹ̀tì bí a níbinú bá ti dé ẹ̀yẹ mẹ́kọ̀ èèyàn mọ́. tọ́wọ́n ní pẹ̀lú hadith yìí ó ń jẹ́ ayé pé ọ́dẹ̀ sì ṣẹ̀tọ́ olùdé ọ̀bá ń ṣẹ̀tọ́ ni òṣìṣẹ́ ọlọ́run máa kìlọ̀ fún ìyàwó àyìn kàfí a wá àwọn ọ̀wá fẹ́ dákọ̀ mi má ṣe bẹ́ẹ̀ mọ́ o. kádẹ́tì má gbàgbé pé wọn tó ń pè ní sunna òun lọ̀rọ̀ dáná sọ̀tọ́ lámbàtọ̀ àbíṣẹ́ tó ti ṣe ọlọ́run bá ti àbí wọn tó ṣe lójú ẹ̀ tí ò takò yàrá àyìnṣà tí wọn á ṣe èdè sí yẹn lójú ẹ̀ kò dẹ̀ sí takò yìí là ń sún nà tẹ̀kẹ̀rẹ̀rẹ̀ yà ìní làwọn àbá àfi yẹ ẹ wò ni wọn fi sọ ibi ada ìyẹn dẹ̀ sì tẹ̀tọ̀ tíbi ní o bá ń bẹ́ ń ta ìyẹn lè má dà fọ ẹni tẹ́yẹ̀ ń bá jà yìí ẹ ẹ ta lẹ sọ pé ẹ ẹ àfa àfa bẹ̀rẹ̀ sí ní àfa ta ni ó ti lé kọ iyì tí wọ́n jọ máa ń pera wọn tí gbogbo ẹ máa ń dùn mọ́ yàtọ̀ àbá àbá máa ń sàkó àbùkù mo ní kẹyìn máa wí àbúmọ́ láti kó gbogbo àlàńjà bùbá kiri tọ́wọ́ ẹgbẹ́ fẹ́ pé bàbá alágbájá sọ pé abba abdullahi àbí kẹ́ fi sẹ́ rẹ̀ pé tọ́ba jẹ́ mọ́lémọ́lé ẹgbẹ́ ní alibanẹ́ lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ alẹ́ fẹ́ sọ tọ́ba jẹ́ olùkọ́ ẹ̀kọ́ sẹ́ni máa ń dùn mọ́ yẹn jù ọ̀pẹ ní ustaz kẹ́tùn ṣe málàmù málàmù kọ́ àmàlà ni àbẹ́ ti gẹ̀ẹ́dì gbogbo àwọn ikọ̀ erin bẹ́ẹ̀ ni èèyàn máa fi máa fi ẹlòmíràn máa kọkọ rẹ̀ ní abú àbúgbò sábà kiri lè kọ rẹ̀ ni bàbá sábà bá kiri yẹn tó ti jẹ́ kí àtàtí àwa alákọ̀wé fẹ́ gbé wọn nísìnyí nìyẹn àtàmúba gbogbo ẹ̀jẹ̀ ni ń bá àjọsí gbogbo èèyàn náà àbú àbú àbú ní ń jàbù àbúbò báyìí pọ̀ fẹ́ sọ lábá sọ lábá sọ́bà sọ Yorùbá sọ Yorùbá ìmọ̀ kọ́ sọ pé a bá àkíní kan tó rọ̀ ń pè nìyẹn wọn lọ́wọ́ díẹ̀ bẹ́ẹ̀ ní torí kò sọ́gbọ́n tó dà á bà lówì tàbá sọ lábá palábá sí àbá àbíbà àbá abdillah lọ́wọ́ àìsè ṣé o lábá lọ bẹ́ẹ̀ padà sí ọdún sọmọ àti òun lábù tí ọba yọnu ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n tí máa ń wẹ tó bá níṣẹ́ ju iṣẹ́ yẹn ní máa ń dùn wọn jù wọn fi pè tó bá jẹ́ iṣẹ́ gidi irú ọba náà ò ní sìn tó bá pè mọ́lẹ́mọ́lẹ́ má dùn wọn wá fẹ́ ni mohammed engineer inú rẹ̀ ó dùn ṣùgbọ́n èmi wọ́n pàtàkì báyìí wọ́n yìí pé abẹ́ máa kọ́ ṣe pété lábá pé ń bọ̀ ṣe pé lábá ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mo dábàá wí náà ẹjọ́ máa wúlò ìyẹn ti pọ̀ ju ń gbòòrò láàrin mi ọkẹ́ dàbò rí sapẹ̀rẹ̀ kẹ́ àbú nígbà àbú kí ni jàbù àbúbò sábà kiri lè kọ́ mi. ọba sì fẹ́ pe àbú yẹn náà máa pè é já àbá Habiba àbá Abdillah wọ́n yìí pé kọ́ ọmọ ẹ̀ lọ́fẹ́ fi wọn bá yẹn díẹ̀ ẹ dákun ẹ ṣéǹjì rẹ o ẹ máa yí ipò dáadáa ẹ má máa wí ìwíkú yìí mọ́ ọ. níbo mo ti fẹ́ lọ àwọn ikọ̀ yìí wà tí kálukú máa fi ń pera ọ ọyọ pàdéyàwó bẹ́ẹ̀ tí wọn náà bá fẹ́ pè ẹ̀rọ ọmọ kìnnì kan wọn ti sọ pé ó mú ọ èwo ni ó mú ó mú ìyá níjẹ ó mú tó dáa kó máa pè ìyàwó ẹ̀ níyà ìyàwó ìyá ta ni bẹ́ẹ̀ yóò bímọ náà yẹ kó jẹ́ ìyá kìnnì kan. ìyàwó àyìnṣẹ́ ọ̀dí ọlọ́sàlá ni àwọn òbí obi wọ́n tẹ̀ jẹ́ kí ni ọ ọmọ abdullahi ọmọ abdullahi nìyẹn ṣùgbọ́n tó ti kọjú láyìn lọ́fẹ́ ọmọ ti mẹ́rin ọ̀dí ẹni sìn ọmọ abdullahi èmi ò rí àbí ẹ̀yin onínẹ́wọ̀ ẹ̀rí kọ̀ǹdíṣẹ̀ tó lè gbé wa láti ìdọ́fà láti gbé fún àtà tá a bá yọ yá dànù òun lè gbọ́ táwọn lè mọ́ mú máa ń wí lórí bíbà kí wọ́n sọ pé ìbáàdà láì ẹ̀rí wọn sọ pé ìbáàdù láì ìbáàdà láì tí wọ́n wí yẹn tẹ̀wọ̀n yìí pé lọ́dọ̀ àwọn onínáhù wọ́n sọ wípé alḥasbu yajuzu ìdá àrùn ìlìmọ̀ ìyẹn lè hàn kẹ́ dànù tá a bá ti mọ ohun tá a hà dànù inú kẹta mọ tá a hà dànù òun náà ni yá yá yẹn bímọ ní àdìhàn tọ́ba ti wá wà ní àyè mùdọ́fọ̀ mùdọ́fìlẹ́ àmàdáfàtì àyè padà dáadáa irú èyí tá a máa ń ṣe àbú gẹ̀ǹgẹ̀ tá a máa ń wuyẹn ìgbà tí yẹn lè rọrùn òun ni ìgbà tá a bá fi ṣe ìdọ́fà bí kẹ́hìn pé ya abu lásán abu abu àbíkẹ́sì ya abu abu tọ́jú tọ́ba ti jẹ́ wúú àtúntò èdè nìyẹn tí wò yẹn bá hẹ̀ tí wọ́ bá fi hẹ̀ báyìí wọ́n fẹ́ ṣe ìdọ́fà nìyẹn ẹdáàbò ẹ máa sọ kínní yẹn dáadáa ńlérò pàǹfààní wà fún wa kí ìyẹn torí pé wọn fẹ́ kọkàn dọ́gbọ́n ọlọpàá ti yẹn nìsí tí èèyàn bẹ sinmi sára bíi dómọ yẹn báyìí wá wọ jáde tí wọn bá sì jáde báyìí àrùn retí ìbùdókìlẹ àti retí ìbùdókìlẹ àtẹrí pé nìdá òlòdì báyìí hmm, yóò bá jà sí. alámọ́tò nẹ́sùn yẹn dẹ̀ ní kíni ọ àlẹ́ àlẹ́ kù nínú kíni ọ àlẹ́ àtúmọ̀ olùkọ́mù yá àdá. Habiba ìyá ya n'iwa wọ́n ha dànù Aba Habiba kìnnì ìwọ yà ha dànù bí èyí sáwọn lèmọ́ mu nẹ́ẹ̀bá wọn fẹ́ ìbádàlọ́ọ̀yì ìtumọ̀ rẹ̀ pé yá ìbádàlọ́ọ̀yì ìtumọ̀ rẹ̀ ni pé àdìyàrún ìbádàlọ́ọ̀yì mọ̀rọ̀ bó ti yé gba dómọ̀ possessive now. wọn náà ń gbẹ ní kíni wọn ń gbé mudọ́fà mudọ́fì lé ìdí wọn máa ń fi àpọ́sọ́fì sí ni wọn bá ti fẹ́ ṣe wọn bá fẹ́ mú kejì rẹ wá wọn rẹ ti rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ti clear díẹ̀ bẹ́ẹ̀ sọ èèyàn lé lé kọyìn wọn bá gbé ekọyìn àyídé lọ fẹ́ kí àwọn ẹ̀ máa fi ọ́ àwọn ẹ̀ ti kẹ̀sì ẹlòmíì láìkì àyídé àbá ìlà oríkì yẹn gan ló láìkì àbí gbọ́lágadé lọ fẹ́ kọ́ máa fi ọ́ àtúmọ̀ àwọn tó tún máa ń fi alájì alájì náà nǹkan àwọn ọmọ pàlájì eléyìí àfa àwọn alájì mọ́ ọ. nípa tẹ̀lé àfa wa iṣẹ́ tí máa ń dùn mọ́ olùkọ́jú ní ká pè lóru. wá alájì kò ní alájì bò ẹ̀ńtẹ́ máa pè lálájì ìmọ̀ ajá sí pé nítorí bá kírun náà ká pè ní mùsọ̀lì. màmá àwọn báwọn máa ń wí bẹ́ẹ̀ níta ẹ̀jùmọ́lẹ̀ wọn máa wí nǹkan wọn onídìí kéèyàn á pọ sọlẹ o àdéhùn ìdíyè kéèyàn á pọ sọlẹ pé alájì bò tọ̀tọ̀ wáyé pé mo tó lé àwọn sí nìyẹn ẹ fà àwọn ẹlẹ́fẹ̀ẹ́ tí a wá yàní àwọn máa lo sàkọ́fà ìsìláríyà torí ìhúná ilé kéwù ni àdéhùn ìdíyè bẹ́ẹ̀ ilé kéwù ńlá rí bìtì ni mo bá nìyẹn díyè bẹ́ẹ̀ ni sọ yẹ kọ́ sẹ́ni máa ń dùn mọ́ yẹn báyìí pé lábá náà lẹ́ẹ̀ẹ́ sọ ẹ sọ kúkúrégé wọ́n máa ju kẹ́límọ̀ kọ̀ọ̀kan lọ wọ́n máa gẹ́gẹ́ ni o wọ́n máa ní ìtumọ̀ dáadáa wọ́n bá rìn ẹbí yé bẹ́ẹ̀. so nípa bẹ́ẹ̀ níbo la ti lọ òun ti sẹ́ láàrin yàrá àyíká àti ìlànà àtúnjí ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam. sọ́wọ́ yẹn kílẹ̀ rẹ̀ so nípa pé àtúntò ń sọ wípé mo mọ̀ tó bá bá yọ tí kò ṣe pé mo fi ẹlẹ́dàá Muhammad mo fi ṣe kí ni o mo fi ń búra mo ṣe pé pé bọ́rọ̀ yìí ṣe rí mi. ṣùgbọ́n tó bá di pé bínú dé láà wàrà bẹ ẹbí ara yìí ni wàrà wá a ìyá aisha ni a nfẹ dáko ẹni ẹkọ rẹ gan ni mò ń wọ́n náà bí ń ṣe pẹ́lẹ̀. níbi mo wá ti lọ òun ni pé mo ti yà wá aisha ó ti di súnà tí ìbínú bá ṣẹlẹ̀ yẹn lè lò ẹni tí yẹn bá ń dákọ bí ikọ̀ àpọ́nlé bí àfa nǹkankan mọ̀ nǹkan pé kọ́sà ní físà àfa o kò sí condition tó máa dé ọmọ kí ó dé ọmọ kí ó dé ọ̀lẹ́kọ̀ọ́ ní olóhùn bínú sàfà o ó gọ̀ nìyẹn ògùngàn ọmọ kí ó afọ́kùn bí mọ̀ ọjà ní àtàrà ní àti láti jà òkòónú gbà ní sọ́ọ̀ bá ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ ẹranko ọmọ tó ń gbà lélẹ̀ yẹn wà á fi fáàsì gbà títí lè sọ́kúrú kó mọ́ rẹ̀ tọkọ báyìí ọ̀yá gbà àwọn àkẹ́wà ní ìlú wa bí báyìí àwọn nípìnlẹ̀ púpọ̀ wọ́n sì tún wà láyé àwọn nípìnlẹ̀ púpọ̀ nínú àwọn àfáà láwọn àdúgbò káàkiri níta yìí pé gbogbo òde tí wọ́n fi ti dé báyìí tí wọn bá ń ṣe kẹkẹ ń bẹ tẹ́lẹ̀ wọn pa á sí bàbá wa ara ìdí òde la ni wọn àti ara ni wọn ìlò òkè ọlá lónìí ìdí òde mọdẹ lónìí ọ ìdí òde ni mí òkè ọlá ni mí òkè bá gbé òkè ọlá gbogbo ẹ àwọn náà méjèèjì ẹ o ìdí òde ara wà ń lọ lónìí ẹ ẹ tó gbogbo àwọn tó kéwú wọn jẹ àfa ńlá nílùú wa mi báyìí àwọn ọlọ́run ló ń sábà àwọn ẹ̀ máa ń gbọ́ nínú ìtàn wọ́n tẹ̀sí tó wà láyé wọ́n ti lọ́jọ́ lórí o bẹ́ẹ̀ ni òní di wọ́n náìtì yẹn báyìí ó súnmọ́ torí gbogbo àwọn tí wọ́n jọ jẹ́rọ̀ gan gbogbo àwọn ti lọ́dún tó tí wọ́n bá ti wá gbèdè àwọn alálàáfà tí wọ́n máa ń gbowó báyìí tí wọ́n bá ń sìn kékeré ojú wọn ti pátá ó sojú mi dáadáa kì í sẹ̀kẹ́ wọ́n kàn wá pàṣẹ lọ́gbọ̀ọ́ nígbà wọn ti dé ọ̀dọ̀ wọn ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀dọ̀mọ ni ó parí tí gbogbo ó parí yorùbá ni ó kàn ra lọ báyìí wọn ó gbéjọba alẹ́ pápátá ni ibi tí wàá lọ wọn ní kẹsẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ òun bá fẹ́ wò fádùúgbò òun wá bá wọn màní látọ̀ ní lọ gbogbo gbogbo kí ló ti wọ̀ fọ́ káàmù àkàwé bẹ́ẹ̀ àwọn èèyàn bá ń gbọ́ wọ́n ti fẹ́ sọ wọ́n bínú mo dé kalẹ̀ ọlọ́mọ pé mo dé kalẹ̀ tọ́lọ́bí yá pé ọmọ kéwù tó ń bọ̀ nígbà mi àti ọ̀sáàdì ń jà àní kíláàsì a ìjàmbó àtolùkọ́ rẹ̀ <laughs> kódà wọ́n bá wọ́n bá jẹ̀ ní kẹrẹ́ ọ̀nà kan máa ti síra rẹ̀ sí ìbọn wọ́n bínú sí ilé yọ̀ọ́ máa rí <laughs> olùkọ́ ló sì jẹ̀bi tọ́ba padà dé pa àwọn ẹni tó ju olùkọ́ lọ bá fẹ́ yẹjú ọ̀rọ̀ ọ̀wọ́ padà dálẹ̀ mi wọ́n bínú sí mi ìwọ gẹ́gẹ́ mọ̀ pé kìnìyà fojú ẹ̀ dáadáa pé ẹ̀bí fojú ẹ̀ fọlù tọ̀tọ̀ níbẹ̀ ká sọ abala yẹn dáadáa so ẹni tí bí àbá àti yẹn àfi ń pọn rẹ lé bí wọ́n ti lọ sí àbá kìnìyà tọ́wọ́ àti gbẹ̀yìn kàn bí wọ́n ìwọ à ìyẹn sì sọ pé wọ́n tẹ́lẹ̀ láti gbẹ̀yìn lọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kàdí púpọ̀ jù. ẹgbẹ́ gbogbo ayọ̀ ọlọrun ni ọ̀là wa mẹ́ ẹnìkan bá ti sẹ̀ bí ó sì di lọ́dọ̀ wa ni ẹ̀rí ká ṣe ń di ikọ̀ rẹ̀ ọlọ́run nìkan ló kùn tí ọ̀là wa ìka yìí kó wọ́n bá jẹ́ wọn ní alámì ní yìí nígbà tí sàlámì bẹ̀rẹ̀ sí sọ gbogbo àwọn aládìgbò ọgọ olúwa ilé ẹ̀ka ajá ọ̀tẹ̀lẹ̀ wá sí ìlú wàsíù ẹ wàsíù ọmọdé ní kí bẹ́ẹ̀ wàsíù o aláya sábà ká sí ni ọmọ pátá wọn ni sẹ́nìkan bá ti sẹ̀ ẹ o wọ́n á yí wọ́n pa lójú dàbẹ́ rọ́ọ̀bì làbí ni wọ́n fẹ́ ní láìsí láìsí wọ́n ní láìsí ẹ̀ láìsí bó àbí kí wọ́n wé kọ̀kẹ́ ọkùnrin yẹn ọkùnrin a ah! wọ́n á wò pé wọ́n bá ti kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ èèyàn tó fẹ́ hmm, aláàtúndé o nìkan ń ṣẹlẹ̀ òṣèlú yẹn lè ṣe ìjọrọ̀ mọ́gẹ̀dẹ̀ bíi kápò kọjá tó ti àtàtà àwọn onímọ̀rọ̀ kàdí nìyẹn ètò yẹn lè má dà pọ̀ bóyá ẹ fẹ́ kẹ́ni ẹ fi fura wípé nǹkan ń ṣẹlẹ̀ dáa nínú ẹ̀rọ wa sọ pé ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ẹ̀ ti bóyá mọ̀sẹ̀ni àbí bẹ́ẹ̀ ẹ ọkùnrin yìí pé sí pé lọkùnrin tẹ́lẹ̀ ajá lọ́yà ṣéèkù ni ẹ̀rọ pé ṣéèkù gbàgbọ́ pé ṣéèkù Abdullah eh, àbáyọ ẹ̀yà bí yẹn ti máa ẹ ọkùnrin eh, mo ní kó ẹgbẹ́ ọ̀sẹ̀ kó ẹ ó gbé ọkùnrin yìí wò kí ló dé ó ní kéèyàn lọ gbé yẹn kan lẹ́yìn gẹ́gẹ́ tó ẹ dàgbọ́ pé ewé ọkùnrin yìí tẹ́lẹ̀ so ìdírámù yẹn tọ̀nà kí ni ká yí kọ bàjẹ́ bíi tàwọn onímọ̀rì kàtí tí mo sọ yẹn mo bọ́ ti ń sìn irú ádámù ni wọ́n máa ń pè dáwọn ádámà ádámà bẹ́ẹ̀ni kankan ìlọ́pàá ádámà tọ́ba jẹ́ lókun aṣọ pé lókun báwo yẹn ṣe wí ìgboro yẹn lókun lè kọ́ rẹ ọ́ fúnra báyìí ẹ̀ di àtàkàṣà ni ẹ̀yin ò dáa ní ẹ̀ lè má dà kọ́ síbi inú bá ń bẹ̀ lára tó ti ń sìn ó ní ọ̀nà kejì tí yẹn náà tún fẹ̀tọ̀ òun ni tẹ́kù bá sọ̀lẹ̀ wájú kí yẹn tún kù. ẹni tó yẹ pé tí yẹn bá fẹ́ pàdé rẹ̀ báyìí ẹ̀rín lè yóò fi pàdé rẹ̀ asá àwọn ọ̀sán náà ní yóò dúkà ṣùgbọ́n fẹ́ pàdé yẹn báyìí ìyẹn ká ṣéǹjì ojú yẹn nọ̀rẹ́rìn yàtọ̀ sí àtàkẹ́ bẹ fáwọn onímọ̀ ìkàdí o ṣé n tó sọ yẹn náà lórí inú wọn máa ń le gan àwọn àfáà ni torí lọ́dọ̀ wọn àwọn máa ń wò pé àwọn lè ṣépè fún yẹn pé táwọn bá ṣépè fún yẹn báyà àbí táwọn bá bínú sí yẹn báyà yọ̀ lápá lára máa wá so kìíní yẹn gan nínú nǹkan tó máa ń ṣe náà ni pé wọ́n bá rí yẹn kẹ́rà yìí wọ́n rí yẹn kẹ́mọ̀ pé ọ̀nà ẹ̀ ọ̀hẹ́ tẹ̀ títí gbogbo omi tó bá fẹ́ wù láyà jẹ́ yọ máa wò bẹ̀ báyà yọ máa wò bẹ̀ títí ẹgbẹ́ kejì yẹn ó dẹ̀ sì ní bùkátà fún orí ó tún fẹ́ bá a bí irú àbáṣálá mi sọ ẹ̀wọ̀n fáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì yẹ kéèyàn wo bíi awọ́dù sàlám ẹ mú kíní ẹ bọ́ sí ẹgbẹ́ bẹ́ẹ̀. sọ́wọ́ <laughs> yẹn yé bẹ́ẹ̀ ọlọ́yà sàkàsà ní ìjọ <laughs> ẹni pé ìbínú yẹn ó ti àtijú ti wọ̀ ó ti débi pé èèyàn ó yẹ kí èèyàn wọ̀ tún lọ́wọ́ sùn láti kó ní àtẹni yẹn bá tún dúró níbi iwájú rí báyìí tó ti pé èèyàn kọjú dára ẹni báyìí wọ́n fẹ́ sára wọn fẹ́ sàrà wọn lọ́wọ́ sàlámù sọ̀rọ̀ yẹn kílíà rẹ̀ ìbínú ìbínú bí ọ̀dà nìyẹn ó ti ṣùgbọ́n ìchéǹjì ojú ìyẹn dẹ̀ ti tọ̀nà ojú tí máa ń tújú ká tẹ́lẹ̀ ní ẹ̀ka rí i pé ẹnì yẹn ẹ̀kọ́ fajú náà ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí ń sọ̀kọ̀ rẹ̀ nù tí bá ti ń sọ̀rọ̀ ìbúrẹ́rìn bí nǹkan kan ní máa ń wáyé ìyá tètè fura gbogbo kéèyàn já máa sọ láàrin ara wa ìbánisọ̀rọ̀ ni ẹ̀yin náà àwọn Yorùbá ẹ̀rí pé wòròwòrò làwọn máa ń wí sí wọn wọn ní kò mójú kò mọ́ra ẹ gbọ́dọ̀ parí rẹ o ẹ náà parí rẹ o orísọkúsọ ní ọkẹ yín irú èyí táwọn máa ń wí yẹn mójú kò mọ́ra tí máa mójú kò sí ajá tí kò sí nú ẹ̀sìn tí máa mójú kò máa mọ́ra ẹ pé wọ́n wó o bá kan kéèyàn má dàpọ̀ èèyàn ìyẹn tọ̀nà kéèyàn sì máa tùjú ká sí yẹn ìyẹn tọ̀nà ṣùgbọ́n o ẹgbọ́rọ̀ yẹn kò gbọ́dọ̀ débi wípé èèyàn ò ní yàní èèyàn ò ní pa sálámọ̀ tì o èèyàn ò ní pa ìbásọ̀rọ̀ tì o hmm? àní kò ní sí kí ni ọ̀yàní máa àdámi hajj ní àgbà bàbá àní sálámà àní sọ̀rọ̀ àgàgà tọ́ba yẹ pé bínú ń wáyé láàrin ara ilé àtọmọ̀ya ẹ̀rí pé ṣe títí lọ láàrin ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha àtòjíṣẹ́ ọlọ́run ó dájú pé sálámà ń wáyé abẹ́ẹ̀kọ́ ó sì dájú pé ìbára ẹni sọ̀rọ̀ ń wáyé ṣùgbọ́n ìpadà mẹ́mẹ́ abẹ́ẹ̀kọ́ sọ̀rọ̀ yẹn ti clear abẹ́ẹ̀ á sọ pé wọ́n ní ìyẹn lè má dáa pé èèyàn ọba ti òdì mọ́lẹ̀ ìyàwó rẹ̀ alẹ́ lomi dẹ̀ ti máa pa ìgbìn rẹ̀ sí láàyè oṣù mẹ́rin láàyè kò tẹ̀ ní sùjà kò ní sáwọ́ òbójó bí òjò ẹ́ gbogbo yẹn ọ̀dà o sáàni yẹn ti clear rẹ̀ ìkejì òun ni pé jẹ́sẹ̀ ń kọ́dọ̀ bù alẹ́ nàbí lè Àìṣà radiyallahu ta'ala anha wọ́n tún fẹ́ yẹn nàmẹ́ ilé pé sáà nítorí pàgbére ni ìyàwó Àìṣà gbé yìí. ṣùgbọ́n pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí dábìrì pé kí ìṣàgbére wọn ló ṣẹ̀tọ́ dáadáa kárẹ́ ní ọ̀sán fún bínú sàmẹ́bí sẹ́mi àwọn ọmọ sọ pé bí orí akátá àbọ̀ sórí akátá náà máa ń gbé tọ́ba léwu sẹ́nu adìẹ lọ́yẹ máa ti gbá ọmọ kí wọ́n sì lóhùn bá apá òun jà ọmọ kí wọ́n ọ̀lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ẹ eh? ọlọ́run ti sùúrù o ní àwọn òbí láàyè ní ọlọ́run má bínú sí àwọn ní ẹ bá nẹ́bí jà ti sùúrù o ní ṣètò síyàwó àìsàn kan bínú sànẹ́bí bisababi lghiyọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ owú ló fà owú yẹn kẹdẹrí wọn dóbìnrin gbọ́dọ̀ bá fẹ́ yàwó kan sọba ti fẹ́ méjì mẹ́ẹ̀ ṣàlàyé obìnrin fún ọ wọn bá ti pé méjì yẹn o ti do ní mímọ̀ nípa rẹ̀ nìyẹn ádámù obìnrin wàhíyà òun yẹn kẹndẹrẹ látẹnṣà ẹlẹ ànfàràfẹlẹ màhàbìtà àwọn obìnrin yẹn nífẹ̀ẹ́ wa ju àwa gẹ́gẹ́ lọ bá àti máa fẹ́ràn. tó ìgbé nǹkan tí máa ń ṣẹlẹ̀ táwọn kì í ṣẹlẹ̀ sáwà tí ìyá ni láéláé lè ṣẹlẹ̀ obìnrin mi lè pinnu pé kò sí ohun tó jẹ́ òun àtọkùnrin mi ọ̀lọ́rọ̀ ọkùnrin wọn ni wọ́n ti rẹ̀. lọ́ba ṣe bẹ́ẹ̀ díjà àwọn èèyàn padà ṣèpàdé fámìlì àríkì yóò tó ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ya wọn padà ṣèpàdé fámìlì wọ́n padà fẹ́ mi mi náà ó rì má rì mi. so ló ṣe kí lọ́pọ̀lọpọ̀ láwọn àyè míì láwọn ilẹ̀ òkèèrè yẹn ìyá rẹ̀ ń lóye pé ọmọ ẹ̀yọ̀ kan náà ló bí ọkọ yẹn rẹ̀ jáde láyé láyé rẹ̀ kò tún fọkàn kan mọ́ kì ṣe pé ọmọ àlọ́ jíjìn náà kíkẹ́ ẹni tó jẹ́ lólùfẹ́ òun náà ló ti lọ yẹn ọ̀rọ̀ ti tán gbọ́dọ̀ ọkùnrin ti ráyè gbogbo gbàdàgbàdà mẹ́rin tó owó yẹn ló yẹ pé a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn owó yẹn ó máa ń wá àǹfààní wọ́n níbẹ̀ làwọn kan fẹ́ mú omi kan mẹ́nu nípa ọkọ rẹ̀ bóòlù tó ń ti tọkọ rẹ̀ yìí obìnrin yóò dá nígbà wọn padà tu wò báyìí wọ́n rí pé ẹ ti lẹ́ẹ̀kì àfáàjù àti jíjí rẹ̀ òun nìkan ká bá rẹ̀ ìgbà wọn padà tu wò báyìí wọ́n padà jẹ́wọ́ pé ohun tí máa ń wù mí báyìí kó sáré pé lójoojúmọ́ báyìí kóhun sáré ọ̀bá aráàfáà nìkan ìmúmẹ́wò lábẹ́ mú mẹ́nu lẹ́yìn sábòsù. owó yẹn ní máa ń wá àǹfààrà fún màhàbà. wọ̀lẹ̀ ẹ̀ńdẹ̀ lọ́gọ́dọ̀là torí bínú yẹn láàyè sẹ́lẹ̀ sí wọn bọ̀. ẹ̀rì ni pé bínú yẹ̀yẹ́ lélẹ́yìn èdè bínú gidi. kò fà kórìíra tó bá fà kórìíra ni wọn ò ní sọ̀rọ̀. ṣùgbọ́n wàhálà wà irú eléyìí tó wáyé látọ̀dọ̀ yà wáyé sàtàn tó sọ́lá ní pàṣípàṣí ànẹ́bí ṣètò yẹn ọlọ́run máa mójú kó orí nǹkan kékeré owó ló fà lọ́dọ̀ àkọsọ́lá ti wọ́ọ̀nù wọn pé obìnrin yẹn máa jọ owó jíjẹ tí ó gbóná ẹ̀ wọ́n máa sọ obìnrin dání tí ọ̀wọ̀ náà aṣọ dání tí ọ̀wọ̀ náà ọlọ́run tó nípa bẹ́ẹ̀ a tún máa dé ìtìyẹn wálẹ̀ wọ́n ìwà wá ìṣòro jẹ lọ́sẹ̀ láńtà wọ́n lè jíṣẹ́ ọlọ́run sọ́lọ́ ní wọ́n rí èmi ò jíṣẹ́ ọlọ́run mo ya aisha tó ọba ń bínú tó ọba yọ ọ̀rẹ́ ya aisha wa dáhùn pé mo sọ fún ànẹ́bí de kẹ́yìn fẹ́ tá àrin ya Rasulullah. bóun ni wàá ti mọ níyàn ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ wọ́n ní rẹ̀ aisha ìdàkúntìrọ̀ bí kò sí pé mò ń fi ẹlẹ́dàá Muhammad wọ̀ bọ́rọ̀ yìí ti rí nìyẹn ọ̀fẹ́ ẹlẹ́dàá Muhammad. ṣùgbọ́n o wà ìdá kó ń ti sáàkì tọ̀tà ṣùgbọ́n tó bá do níbi inú dé ìwọ́n tó bá sọ ni pé láà orí bẹ̀ rárá rárá rárá wọ̀rọ̀ bí Ibrahima <laughs> mo fi ẹlẹ́dàá ọ̀ọ́lẹ̀ yàrá ń ṣàwọn àgbà wáyé pé. akólító ajayi bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ẹ sọ mí tòótọ́ o síbẹ̀ wá ń kíyèsí yẹn bẹ́ẹ̀ ẹ kíyèsí mi gan o lásán ọ̀há àjẹrò ẹ̀ lásán kò sí ohun tí ń yẹn ló dìde kọ̀rẹ́ lọ sí ìfẹ́ lọ́kọ́ dá kọ̀rẹ́ nígbà tí mo dúró lọ́wọ́ ó yẹ kí n ti rí nǹkan ti dé láti ẹ̀wọ̀n bí obìnrin tí ó ní ọjọ́ àbẹ́ẹ̀ sí kẹ́sì o ti pin lọ́dọ̀ nọmba one number two number three number four kálukú ti mọjọ́ rẹ̀ ṣébẹ́ èmi mọ lónìí yàtọ̀ sáwọn ẹni tí wọ́n máa ń lo agbára abú wọn náà fẹ́ fẹ́ yàwó ọkọ rẹ pẹtẹ gbogbo yàwó náà wàá gbà kó ti sẹ́nu ọ̀nà yọ máa bẹ lọ́hùn pé ọlọ́run dákun yọ yàdọ̀ mi o ọlọ́run jẹ́ yàdọ̀ mi o aláìyẹlé ní ṣe kìí ṣe ìṣesí Islam ìṣesí Islam wọn ni kíkálukú ní ọjọ́ ọ̀tẹ̀ ẹni tó wá ti ní ọjọ́ tó yẹ kó tètè wọlé lójúmọmọ kó bá wọlé lójúmọmọ wọn bòrú wa kọ́ wá ti kẹrù lóòótọ́ lè ní kọ́ndíṣà tó fà á o yóò di ìfẹ́ nìyà ó ti gẹ̀gùn lẹ̀ ti gẹ̀gùn báwọn ìwà alẹ́ fún wọn ní sì máa rẹ̀ ẹ̀yin ọ̀fẹ́ wà lẹ́nu àbẹ́jì akọ ní náà ní ti lójú pẹ́ ó ní òkú jẹ̀ǹjẹ̀ ǹjẹ́ mú àbí kí ni wọ́n máa ń pè ó pọ̀ bó lẹ́ni bá ẹ̀ bá sọ wípé ń wálé kíní kí lọ́rọ̀ tó kọ́kọ́ fi ń pàdé bí ìyá dàrú o torí wú àwọn nǹkan yẹn ló ṣẹlẹ̀ irú àwọn nǹkan yẹn lọ ọ̀rọ̀ yẹn bí ṣe ẹ̀tọ́ mi ga mo ti ń retí ẹ ti wá láti ìgbà yẹn ti á fẹ́ ti retí retí ìyẹn ò lè yí àwọn olómi kan o ìwọ ti wọn máa wò pé kí ni mo ṣe lè mọ òun náà lẹ́ẹ̀mí ń wùwà ọ̀dájú lọ́pọ̀lọpọ̀ yín máa ń wù ẹlòmí ọkàn jáde lọ ní o yọ jáde láago márùn òru ó sì wọlé láago mẹ́wàá lẹ́ la ilaha ní àwọn òfin méjì àwọn bàbá pé méjì ni yóò ní àjókòó kan à ẹ àfa èmi ò mi ò nílè gba kéèyàn máa wọlé bí ọ̀rọ̀ báyìí o ṣé ẹ sọ pé ẹ tún ti ní nọ́mbà one náà nìyẹn lórí pé mi jẹ́ nọ́mbà two ẹ máa èmi wá jòrò alájí fẹ́ lèmi àbí olórùdé lọ́dẹ̀gbẹ́ ọmọ ẹgbẹ́ ìwọ oníyàwó kan máa jẹ máa mú ọ̀rẹ́ ń bẹ lákàá gbọ̀ngbọ̀n rẹ̀ tó ń dá yẹn gbogbo ayọ̀ ní tètè yọ dáadáa báyìí pẹ̀lú orí ìkan tó ní. wọ́n ti dídẹ́ lẹ́ẹ̀kejì tètè sáré padà síbi súnà tó gbé sí látijọ́ yẹn padà bẹ́ẹ̀. tó atúntẹ̀síwájú ẹnu ọ̀nà àbáwọlé mi làtún fẹ́ wọlé sí ọgọ́rùn-ún kàti àádọ́rùn-ún one night. ọ̀nìbáàbò mẹ́nìhẹ́jàrọ̀ àkà òsánà nínú ẹlòmíì lé bíi kóńdò ọba ni àní kíra wa ọdún kan ló pé lónìí káàdì kíra wa ẹ eh! ó nà wá gbọ́ bá láàyè ọ̀rọ̀ rẹ̀ sí rí o àdéjọ ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rin náà. حدثنا عبد الله بن يزيد قال حدثنا حيوة قال حدثنا أبو عثمان الوليد بن أبي الوليد المدني أن عمران بن بن أبي أنس حدثه عن أبي خلاص السلمي أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من حجر من حجر أخوه طب أنا يعني حدثنا عبد الله بن يزيد عبد الله بن يزيد حدثنا وضع ذرونك حدثنا حيوة حيوة ينا صفوها حدثني أبو عثمان أبو عثمان صفومي الوليد ابن أبي الوليد المدني wọ́n ní eh, Imran bin Abi Anas haddathahu ó ní ẹni ẹ̀kọ́ fún wòye pé ọwọ́ alátọ̀dọ̀ àbí Khirash as-Sulami ọlọ́ngbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam yaqul ti ń sọ báyìí pé man hajara akhahu sanata ẹnì yóò tọ́ba kí odì mọ́lẹ̀ láàrin wọn àtọmọ ya rẹ̀ ọba kí odì mọ́lẹ̀ ọwọ́ aka òfin ọdún kan gbáko ọ̀húwa kàtàfọ̀kì dání ọdà bí ẹni kó ti dẹjẹ rẹ lẹ ọdà pa àyàn ìyẹn bí ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ẹni tó pa ọmọ àyà rẹ kí ló dé o ọyẹ lónìí kò kéde o ìjọ tó gbà gbà pé ẹlòmíì ọdún mẹ́ta ni ti yẹn wọn lóṣù kẹta bóyá alákẹ̀kẹ́ wà lórí oyè wọ́n wá wá lọ pé wọ́n fẹ́ dìbò wọn láti ẹ̀mí ẹ̀mọ́ fún mẹ́rin wọ́n máa ń jẹ mẹ́rin náà láti gbà tí àwọn ti lọ ṣẹ̀ka bùkárá láti gbà yẹn báyìí làwọn àti òsì kíra lọ wọ́n tún láwọn ṣẹ̀ka bí. ẹ̀rí bọ́lá gbà ìpààyàn lélẹ̀ ìdẹ̀sílẹ̀ tó mẹ́rin nìyẹn ẹ̀rí ọdún kan péré ìkọ́tẹ̀jẹ̀ nìyẹn lẹ̀ káà náà bá rọ́ bọ̀rọ̀ yẹn á rí owó tó lọ ìkọ́tẹ̀ tó yẹ lóbi kó ti dẹ̀mí ní máa ń kí yẹn ti dẹ̀mí. Wọ́n adá mẹ́rọ wa ni mú wọ́n òde òde ní kájẹ́ ẹ̀sìn wọ́n wá. Orí ìyàlẹ̀ ẹ̀rẹ́ mi jẹ́ra rẹ̀ yẹn kò fẹ́ fi àjọ wọn yá. Bọ́yọ̀ ọjà àbá mi ti fi ìrìn lójú. Wọ́n fẹ́ ìrìn àlámọ̀rí ẹ̀sìn tó ti wọ ẹ̀rọ lọ ilẹ̀ tó tọ̀. Àbọ̀jẹ́ dókítà ní ẹ̀sìn. Ẹni ẹ̀sìn bàtà tó ti wọ́n ti lẹ̀ yára.

ìbọkùnrin sì ni wọn àìrọ jáwọn obìnrin máa bóbìnrin sọ̀rẹ́ ìjọkùnrin wọn abọkùnrin sọ̀rẹ́ gbogbo ẹ̀yin oníwà sí àbàdì ẹta amọwà sí ọkùnrin ju tóbi lọ ẹni ọbẹ ìdílé tó ti lọ fẹ́ ni nígbàgbọ́ rẹ̀ kéré sí lọmọ tó ṣe tó fi fẹ́ ní wàhálà tiẹ̀ tí obìnrin wọn máa takora wọn tí wọn ní àwọn afúnṣokòtò tí ń rí wọn fẹ́ súlé wọn ni o. iṣẹ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe ni òṣèlú ọkì iṣẹ́ ni ọkọ rẹ̀. ọkọ rẹ̀ ń tẹ̀sẹ̀ kòtò mọ́lẹ̀ yín sí lọ́ọ́ borí lọ́mọ ohun tó wá dé bẹ́ẹ̀ kí lọ́sẹ̀ wá. wa lọ sí tó ń lọ sí torí ibi tí ó wa gbé dání àwọn kọ́lẹ́ obìnrin tó ń ọwọ́ rẹ̀ kọ́kọ́ wọ̀ ọ́ nẹ́kọ́ sọ pé wọ́n ó ṣe ń jẹ ọkùnrin abadan téèyàn bí wọ́n mọ̀ sùn abadan. àwọn fi sọ́nà ní sùn hánàlá ní àgbàdo ọ̀sẹ̀ wa àfihàn ọ̀dọ́kọ̀ ṣàrọ̀ ìwọ náà rí yẹn fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ọba gbàtẹ̀ jẹ nìyẹn. bẹ́ẹ̀ náà lè yí ìdàrẹ́dẹ́ lẹ́lọ́ọ̀ sí wáàsí fún pé ọkọ rẹ̀ ń tẹ̀sùn kòtò mọ́lẹ̀ ẹ̀ lọ́ọ̀ sí wáàsí fún òun kódà ọkọ tí ń tẹ̀sùn kòtò mọ́lẹ̀ fẹ́ẹ́ ni irọ́ tó pọ̀ bẹ́ irọ́ irọ́ báláwú kọ́mọ́ túpẹ̀ túpẹ̀ kọ́mọ́ lẹ́yìn ń òun torí rẹ̀ sàlàfíà ní kọ́ lọ dá ọ̀dẹ ọlọ́dẹ rú tọkọ rẹ̀ òbí ti gbọ́rọ̀ yé òun ni ọlọ́ọ́ bá ẹ máa lọ́ọ́ bá sọ̀rọ̀ mọ́ àlọ́ kí àwọn obìnrin mọ́lẹ̀ àní ẹ̀sìn máa borí máa borí wọ máa wọ wọ́n ti sí náà àti ìtọ́jú a sọ pé torí gbogbo àwọn dúdú dúdú yìí kò ní lè ṣe é ṣe o èèwọ̀ níbi kéèyàn wà ní ọ̀fọ̀ káwọn pé gbogbo wàhálà rẹ tó ṣe lọlọjọ kò tóbi olómi láti wákàtí mẹ́ta gbogbo ẹ hmm, ó ti ṣòfò nìyẹn ètò ọ́fíìsì tìláwà àbí àdéhìsì mọ́tún àlùbáyé náà wà wí àti òtí ìyọ dáadáa ni ọ̀yẹ̀ kọ́ lọ bẹ̀rẹ̀ á ní àmírìn mùmí nírẹ̀ ẹ̀ dáadáa nírọ̀rùn kò bá pè rẹ̀ jùlọ ànú tọ́ lọ sí yẹn lọ ó yín o ìgbà yẹn afẹ́ lọ sí afẹ́ lọ sí wáàsí fún ajá ìyàwó yàwó gbogbo ti bọ́ bẹ́ẹ̀ òun ti kó sínú àdánwò tiẹ̀ nìyẹn kọ́ máa lọ bá yí ẹ bá sọ fọ́pọ̀ ẹ̀ wọ́n bá ti yarí kan pé ẹ̀hẹ́n ẹ̀hẹ́ mo ti ń gẹ̀ẹ́dì ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ fẹ́ sọ mí di bíi ti yín àbí tọ̀kọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ nìyẹn lẹ́yìn kan máa fàdó àrùn obìnrin nì lọ́wọ́ torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ẹ má jẹ́ wọ́n sọ wá ní súnà ẹ̀bù àwọn ni nì kò sí torí ohun tí ọ̀kọ̀ ṣẹlẹ̀ ni pé obìnrin tẹ́ ń lọ ṣiṣẹ́ lórí rẹ̀ yóò padà rí wígbóhùn jọkọ̀ tó ń wà lọ́dọ̀ rẹ̀ lọ ohun tí ó sì máa wù náà ni pé kí wọ́n yára wọn wọ́n yára wọn báyìí wọ́n sì fún yín sún náà tí èsè tó yí ṣíṣe à àti bí wọ́n máa ń tú wọ́n máa ń so yìí kìíní àti wọ́n máa ń tú ní lẹ́fíjọ́ mẹ́ta yìí tí mo ti ẹ̀ pọ̀ rọrùn wọ́n máa báyà omi àti wọ́n nìkan máa fẹ̀mí wọn. ẹ dákun sọ́nà yẹn kílẹ̀ àdìẹ ẹ dákun ẹ jẹ́ sọ dáadáa. a lọ síbi yìí pé ẹni ọba yan ọmọ ìyá rẹ̀ ló dì fún ọdún kan ọwọ́ àkàtà fíkí dàmí wọ́n dàbí ẹni kò ti pa ẹni yà á di ní bùkátà sí ṣùgbọ́n kò ní lè ṣe kíni o kò ní lè súntọ̀ torí kíni o ó di yíyàn ti ń bẹ ní kíni ti ń bẹ láàrin. sábà hadithi inú àgbẹ̀ yìí tá a bá bẹ̀ káàmà alimọ́nì ọ̀ ánì lè jọrọ̀ ó di yíyàn kọ̀tọ̀ náà ẹni tí bá wá ń yẹ di yẹ sẹ́mu kẹ̀lé ismi alẹ́ kọ́sìlì yìí ẹnìyẹn máa lẹ́sẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ máa dàbí ẹni kọ́pààyàn bí ẹsẹ̀ apààyàn lọ́ máa wà àti ní bùkátà ìmọ̀dí òjẹ́ kódà lọ́wọ́ lọ bí ènìyàn lọ́wọ́ ọ̀rẹ́ má dáhùn pé sẹ́mi àtẹnjọ́ ń sọ̀rọ̀ ẹ bá mọ́tí lọ òun ní pé mo sọ pé mùsùlùmí èsì ẹni tí wọ́n lè mi àti èyí sọ̀rọ̀ mùsùlùmí lẹ ìjọ sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ bó. mo sọ wípé ìwà sọ pé gbogbo àwọn obìnrin àdúgbò àríkèyè àtàwọn obìnrin olóbìnrin pé ọlọ́run á bá sọ̀rọ̀ káàkiri iṣẹ́ rẹ̀ lọ́ọ́ fẹ́ẹ́ ṣe nìtó ti yé lọ́ọ́ gbé lọ́dọ̀ ọkọ rẹ̀ mo rò bí sẹ́yìn sì máa ọmọ àyànjú púpọ̀ ju ti tóbìnrin lọ lọ́wọ́ àìlọ́. ẹ̀yìn pé mo lọ síbi pé tóbìnrin ọ̀wá lè ṣe lára ọkùnrin ni ọwọ́n ọdẹ yìí náà lọ wo ẹ lọ wo àwọn sàhàbíyá tí wọ́n ti pọ̀ sẹ́yọ̀ kan làwọn obìnrin tí wọ́n jẹ́ àtẹ̀lé ànẹ́bì ni ṣebí wọ́n pọ̀ ó fi ẹ̀kọ́ wọ́n nìyẹn òun ni àwa kí ni ọ rùmẹ̀sọ́ ọmọsùlẹ̀ àwọn nìkan ni wọ́n ṣiṣẹ́ láàárọ̀ ọkọ̀ ṣiṣẹ́ yẹn ti yọ ó fi ẹ̀ pé kèé ṣe ohun tí wọ́n pe gbogbo èèyàn tí gbogbo èèyàn kó lè rí ẹ gómìnà wọn pé a máa sọ díẹ̀ díẹ̀ fáwọn ẹ máa padà ṣe súnlẹ̀ ẹ̀ẹ́n tó ń lọ̀gá àbí wọ lọ̀gá ẹ padà rí gómìnà yẹn máa padà kú sójú ọ̀nà bí èéfín náà ọlọ́run kó sáà lù wá. hadith mi lábẹ́rẹ̀ náà. أخبرنا يحيى بن أيوب قال حدثني وليد بن أبي وليد المدني أن عمران بن أبي أنس حدثه أن رجلا من أسلم من أسلم من أسلم من أصحاب النبي صلى الله عليه وسلم حدثه عن النبي صلى الله عليه وسلم قال هجرة المؤمن سنة وفي المسجد محمد وفي المسجد محمد بن منقلب وعبد الله بن أبي عتاب أبي عتاب فقال استمعنا هذا علم حديث هنا جارو إيتا كالوكي حدثنا ابن أبي مريم ابن أبي مريم حدثنا أبا طرف أني يحيى بن أيوب أفواني رو أني حدثني الوليد أني wàlídìí sọ fún mi wọ́n wàlídìí lùmẹ́dàní wọ́n ìmọ̀ràn bùnà àdé anas hajjatahu ńlá بني أسلم nínú bani nínú àwọn sàábì ànẹ́bí ọ̀sọ̀ fún ọkọ̀ ọ̀làtọ̀nà sàlàfà ànẹ́bí ni níjọba tó mùsùlùmí sánẹ́tà nkàdámì kéèyàn yẹ mùsùlùmí lódì bóde di ọdún kan gbáko ẹ̀rí kàdámì ọ̀dàbí ẹni kọ́ pa ni nínú líle wọ́n ní mọ̀fìlímájìlé wọ́n ní níjòkó yẹn jọ yẹn nígbà tẹ́ni yẹn fi sọ̀rọ̀ Muhammadu ní mùkádìrì bẹ̀rẹ̀ abdullahi ibùdó àbí àtàbí bẹ́ẹ̀ àwọn méjèèjì ní kéésù òun nìkan lọ́gbọ́ wọ́n ti sẹ̀mí ìná hàzà àní àwọn náà gbọ́rọ̀ ẹ̀ ọbẹ̀ bí àdéhìí ń kọ́ àdéhìí tó fi di múlẹ̀. a wọlé sẹ́nu ọ̀nà yìí ọgọ́rùn-ún eh, méjì ó ni o mẹ́sàn one ninety one عن عطاء بن يزيد الليثي عن أبي أيوب الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لمسلم أن يحسن أخاه فوق ثلاثة أيام يلتقيان ويعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ hadith حديث wà lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé dáwọlé sí ojú ọ̀nà tí sọ nípa àwọn olódì àwọn olódì méjì باب المهتجرين آه، آه، وني حديث دي ملابه وني حديث اضار ماني اسمفا وني حدثنا اسماعيل وني اسماعيل صفوا وني حدثني مالك مالك صفوا على طريق ابن شهاب ابن شهاب لو على طريق عتا بن يزيد الليثي يعني لو على طريق ابي ايوب الانصاري رضي الله عنه انا دا يوجد الله صلى الله عليه وسلم زيدي láàyè ìlòlè mùsùlùmí ọ̀sẹ̀ tó fún ẹni tó gbà fọlọ́n àníyàn ìjọra akọ́hu kọ́kọ́ sàlẹ́sà ti àyè kọ́yìn ọmọ ìyá rẹ̀ lódì nípa àtàyé níhun tó máa jujọ́ mẹ́ta lọ. ìyálù sàkíyàn àwọn méjèèjì ọdẹ ti máa pàdé báyìí wọ́yọ̀ ọ̀rìn tó hẹ́ẹ́dá wọ́yọ̀ ọ̀rìn hẹ́ẹ́dá eléyìí máa gbẹnu síbí èyí ọ̀gbẹnu síbí wọ́n ẹ̀yìn rúhùn ẹni tó lórí náà àwọn méjèèjì òun ni alẹ́ni yẹbẹ̀dáhù bí sálámì ẹni wọn bá pinlẹ̀ bẹ̀rẹ̀ sálámà ló ti kiri o olólórí jù ẹ̀gbọ́n òun sálámà pẹ̀lú sálámà alẹ́kùn ààrẹ afáàdùlá ẹ̀dá ẹ̀ kí wá olólórí jù. lábẹ́ báàbò yẹ hadithi míì tó tún jọ حدثنا مسدد نعم حدثنا مسدد قال حدثنا عبد الوارث عن يزيد عن معاذ أنها سمعت شام شام بن عامر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لمسلم يصارم مسلما أن يصارم مسلما أن يصارم مسلما فوق ثلاث ليال وإنهما ما صارما فوق ثلاث ليال فوق ثلاث ليال وإنهما ناكبان عن الحق ما داما على ترابهما وإن أولهما يكون كفارة له تركه بالفي وإنهما ماتا على زرانهما لم يدخلا الجنة جميعا حديث هو أجا مكرر àti kàró ẹ̀ lókè wọn tún fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú mi ṣúgà wa ni àjọsà ni musadadu sọ fún wa ó ní abdulwari wọn fún wa pé yazid yẹn náà wọn sọ mọ̀áza mọ̀áza ló ń gbọ́ hisham bin amir ó ní magbó jíjọ ló fi sọlá ó ní àníkọ̀tọ́ fún ẹni tó gbà fọlọ́n àníyàn sọ́ọ̀rì mọ́ mùsùlùmí ọ̀yàn mùsùlùmí lódì ní ohun sí nípa ọ̀rọ̀ ọ̀tá ayé lásán lásán ọkọ̀ sàlàsà làyàrì ní ohun tó máa jujọ́ mẹ́ta lọ. fàìnnàhùmá aláwọn méjèèjì yẹn ọmọ sọ́ọ̀rà máa fọ́kọ̀ sàlàsà làyàrì wọn ò ní yẹra wọn lódì ní ohun tó máa ju jọ́ mẹ́ta lọ. fàìnnàhùmá ọ̀nà ẹ̀kì bá ní wọn fi kó omi òdodo nígbà tí kò ní mọ́dáàmá aláṣìírámìhìmá tí wọ́n bá dẹ̀sí wà nù òdìyàn àníwá ẹnna awàlàhùmá fàyà ẹni tó bá kọ́kọ́ sẹ́rí bí òdìyàn yẹn yakunu kafaratan lahu sabahu bilfai ìwọ́n tó máa jẹ́ ìtẹ̀rẹ̀ ìparẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn yẹn òun ni kó tètè sáré sẹ́rí níbi kíni o níbi òdì ọlọ́run dẹ̀sí máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n ní hùmọ́ máa ta àìláṣọ́rọ́ mi hìmọ́ tí wọ́n bá wá kú lórí òdì yẹn lámúyẹ́dì kù lálẹ́ jẹ́ nẹ́ta jàmíyà àwọn méjèèjì wọn ọ̀rọ̀ àlùjẹ́ náà lọ́wọ́ wọ̀ àríwá ti wí sáájú. àní ògbé ká máa ṣe kíni o ká máa kọrin ara wa ká hétí ara wa. ẹ já sí ẹnu ọ̀nà yìí aláwí hadith ń bẹ̀rẹ̀ alá àlè má parí inshallah wọn ni báàbò ṣàhánà ṣàhánà òun ni ìkórìíra mo kórìíra mo kórìíra rẹ̀ sánidá nsámọ̀ ohun tó ṣe mo sáyé tẹ̀ àní ọ̀dà kì í sì wà lùsùn mo sáyé tẹ̀ náà kí yìí sàtẹ̀ ẹ̀ rí mo bá ti rí inú máa ń bí mi kò yẹ kọ́rọ̀ yẹn ọba jáde lẹ́nu inú ẹ̀ dẹ́ ìbẹ́jà ló sì ti bínú rẹ̀ ẹlòmíràn tó fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé inú ẹ̀ àti yàní àlàáfúlò òun ni kẹ́dà má bínú ẹ̀dá èyẹ sọ èdè tọ́da ó tún bá jẹ padà ó ní inú ẹ̀dẹ́ ìbẹ́dà wọ ọ̀sákàn mọ́ ohun tó jẹ tó ń bá ti rẹ̀ inú máa ń bèwò ọgbẹ́ ni ìyàní sábùkù lè sá àwọn gbé ni ó tún sọ pé ní ìdá ìbẹ́dà ẹ̀ sì sinmi ìbẹ́dà ni ẹ̀dá tẹ̀sí lòun náà wọ́n fi ẹ̀ bí nìyẹn nu èdè Yorùbá òun ni pé sẹ́dọ̀ ọlọ́run jọ ni wọ́n á ká ṣe kí ni o ká má bínú ara wa. bẹ́ẹ̀ wọ́n fi sọ yìí pé hadithi twenty nínú nàwáwíyà ó ní inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam tastahi fasna ma shi'ta nínú nǹkan táwọn èèyàn ti gbàgbọ́ yé rẹ̀ níbi ọ̀rọ̀ ìjánabi lákọ̀ọ́kọ́ lọ́sọ̀ pé ẹ̀sìn dáhùn nẹ́bí mú wá ẹ̀sìn fẹ́tọ̀rọ̀ ni pípọ̀ nù nǹkan tó jẹ́ dáadáa ṣáájú kànẹ́bí tó dé kànẹ́bí pè dáadáa òdodo lòdodo ń jẹ́ kànẹ́bí tó dé òdodo lẹ́yìn lànẹ́bí pè lóye kó dodo yẹn yé àwọn kèfèrí ni wọ́n ti ń pè ànẹ́bí ní asọ́ọ̀dì àmánà ni àmánà ń jẹ́ kànẹ́bí tó dé káfí nǹkan gbọ́dọ̀ yẹn báyìí kó ń tọ̀hún tẹ̀sí múlẹ̀ bá a ti kú. ẹ wọ ọ̀kan náà wọn akọrin tọ́ni wọn mọ́lẹ́mọ́ ló wà lé àlẹ́wọ̀nà. ẹ láwọn àdá ẹ̀ẹ́hún wọn lábùdá yàwó mọ́ àtúrọ̀ dalẹ́ wọn àdá ẹ̀ẹ́hún. ó ti ń ti ń jẹ́ bọ́ọ̀lù dúkìá àtàrà alẹ́ àfúnsọ́ọ̀dì níjọ́ kan jọjọ́ kan tí wọ́n ní ká mú wa. àmọ́ náà àwọn kèfèrí mọ̀ wọ́n wá ba lára nẹ́bí wọ́n máa ń fa nẹ́bí ní àmì. hadith yẹn bó ṣe kéré nínú ní wọn sọ sọ sọlá sọyìn bò jawami alkel báde tìyẹn ṣe kéré ohun tí mẹ́mẹ́ wò. ìpè inna mimma adraka an nínú nǹkan táwọn yẹn ti gbọ́ yéérí wọ́n ti gbàgbọ́ yé ẹ̀ min kalami an-nubuwwati al-ula níbi ọ̀rọ̀ ìjánẹ̀bí alákọ̀ọ́kọ́ yẹn ni kéde tẹ́tí pẹ́ ṣe ọ̀rọ̀ yẹn ti gbajúmọ̀ wọn ni pé ìdá ìlàmù tẹ́tẹ̀hí tó o bá ti ní tìjú má ṣe ohun tó bá fẹ́. ìyẹn ò ní tìjú ó sì sún ara bàtà báyìí ọwọ́ afọ gbogbo ẹ̀ wúlẹ̀ ọwọ́ amúsígbẹ́sì sani olóhùn ni bàbá sáà ni sọ ìlú bọ́ ẹ̀fọn ń bí ọjà olóhùn ni gbogbo òkú rẹ̀ wá rí jóńtò wọ́n ní alẹ́ ìlójú sí ọ́ kílẹ̀ àlàra yín làwọn. àyẹ̀ ló sọ pé òun gbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun gbẹ òun tí ń ga ẹ̀tọ́ lágbára. ó bá tún yí ara lẹ̀ wọ́n á fi àtẹ́lẹwọ́ nígbà yìí. wọ́n á ní kílẹ̀ kọlẹ̀ wọ́n ní alẹ́ ìlójú sí ọ́ kílẹ̀ sáà ń sọ̀rọ̀ sí kò ní ìdí kẹ̀kẹ́ tó máa rí kẹ̀kẹ́ wọ́n ẹ̀yẹ kọ́ bàtí ara rẹ̀ tẹ́lẹ̀ torí bí ẹ̀sìn Islam yẹn ti sọ̀rọ̀ àdámọ́ ni tó bá yẹ kí ọ̀rọ̀ Yorùbá yẹ wo bí kíní ẹ̀ ti wọlé tọ́ ẹ̀ ní ẹ̀dá ìgbé ẹ̀dá ìyẹ̀pẹ́ àlàáfíà wọn ni pé sẹ́dọ̀ ọlọ́run jọ ni ká má segin ni ká má bínú ara wa a lè bẹ̀rẹ̀ báàbò yìí mọ́ a máa tẹ̀síwájú mẹ́ńbọ̀ bá ti ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣàfihàn ìṣọ̀lá ṣùgbọ́n bọ̀ báyà bá òṣèlú lọ́sùn fún wọn ká ṣe àná. ìjà wo ọ̀rọ̀ àbáṣe ti àparí ọ̀rọ̀ rẹ̀ àtọ̀rọ̀ fa ìnáwó àbáṣe sí ìfọ̀dí ọlọ́sọ̀ láti nílá ní sọ̀sọ́lá sọ pé ní àyìnbá rọ́jòló àbúgbàdì ìmọ̀ ń dàlá èèyàn gidi tábà kiri yìí àbáṣe sí ìfọ̀dí ọlọ́sọ̀ láti ma máa sunkún ìṣẹ́gun ẹlòmíì tí ọba kúkú jẹ nídìí owó kọ́ba rówó lásán náà. wọ́n gbọ́jà lọ látàárọ̀ báyìí wọ́n bá kẹ́rin ìyá alágbájá kí ló fẹ́ mú. èsì ni yẹwọ́ mi níbi ilé ìlànà ti wà ń bẹ̀ látàárọ̀ láàrin nìkan ra kẹ́kẹ́ ni ẹkùn ti òjò bẹ́ẹ̀ náà lọ. ìgbọ́n kò ní sunkún àtúbà àtọ́ bọ́ fún yẹn. àbáyé làdé òdòdó kí bí àwọn aláṣọ wọ́n bá fún un nírò bàmí pé wọ́n ọ̀tà ẹ̀yọ̀kan táwọn aláṣọ máa ń wí nìyẹn wọ́n bá ti dé bá wọ́n àwọn ọ̀tà ẹ́ wọ́n fún un bàmí níbàwọ̀n subhanallah níbàwọ̀n òsì sunkún sẹ́wọ̀n pé ọkọ mọ̀ sí àwọn aláṣọ lágbàdo àfi ń sọ ń gbà òsì kíráàkà kan má bọ̀ fáláṣọ ìtọ́lọ́mù fẹ́ lókun tọ́lọ́mù fẹ́ lókun rákàyọ̀ kan má bọ̀ báyìí òkú ti dọ́gbọ́n tó tí ọba sì bọ́ báyìí bóyá rùkú yóò dọ́gbọ́n rẹ̀ kíákíá torí jẹ yín sọ jẹ ń sáyé rí yín ẹ ọ̀ka sí jẹ ń sẹ́yìn ọ̀ka sí mo tí ó sì nìyẹn àbá òtítí tá a bá jáde ní ẹgbẹ́ late comer aṣọ ni ṣé ìbá sojọ aṣọ lọ́gbọ́dọ̀ jẹ lọ́wọ́ pé tẹ́bí sọ pé aago kan ní kíní kan má lè ti aláǹfọ̀ ń o gbogbo sẹ́sì ni kódà kọ̀ǹpútà tọ́lọ́n bá ti àwọn afẹ́ mú àti tání yẹn dé wọn ò tiẹ̀ ní múlẹ̀ lọ iná wà náà ni iná wà òun ṣe kíní kan lọ bó ṣe ń tẹ̀ sí kíní yẹn tó ń yí dáadé nìyẹn bó ṣe ń tún tún ṣe tó ń yí dáadé ah, ẹni kí wọn dára ẹ ọdún kejì náà. àbákẹ́rẹ́ ń tẹ ẹkún yóò sunkún níwájú ọlọ́run nípa kí lọ́ọ́ bọ́ fún wa ń fa àtọ́ ọlọ́run lòún máa ń sunkún fún èsì irú àwọn àtà sunkún yìí ẹlòmí ẹ mọ̀ pé ẹni tí irun jàmá bọ́ fún ni wọ́n yẹ kó máa ṣe wúwúwú lọ́sọ̀ bí kírun <laughs> wọ́n bá kírun twenty eight pé wọ́n kọ́nu reward àbí twenty seven rẹ̀ kó dàpọ̀ sí dédé ẹyọ kẹrin wọn. àyọkẹ́ àyílà mo fẹ́ kí twenty seven rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kí <laughs> àyílà rẹ̀ tó bá tún kí twenty seven pé kóò sí ẹbí wọ ọ́ twenty seven tó ń sọ láti lè jàmá àbájá <laughs> kò lè bá ọmọ ìyẹn ti kọjá ẹlòmí ọ̀dẹ̀ sì ní sunkún eléyàn. àbákùn sídìkì ọjà lọ tẹ̀lé ẹkún rẹ̀ tó máa ń sùn níwájú ọlọ́run sùhánù rẹ̀ ká. ìyàwó àìsàn ọdẹ lọ́tà lánàá wọn lànà sọ̀tàn lánàá sọ pé ẹ bá ń sọ fún abakiri nígbà tó fi rẹ̀ ẹ sọ fún abakiri ìṣe kọ́ bá ń kírun fáwọn èèyàn kó tẹ̀lé mọ́mù. eléyìí náà tún jẹ́ àmì kan ọ̀rẹ́ pé yóò bá wọn fi hà qabaha allah wojo a àwọn ọba ni bojú àwọn ní àjẹ tí wọn lọ wúro wúro pé abákiri ẹ èpè ni ọ̀lẹ́tọ̀ títí làáfà ó fi ẹ̀rù gbàgbọ́ gbogbo àwọn ilé ọ̀kẹ́ nínú àmì lórí pé ọ̀nà ti lọ́wọ́ díẹ̀ báyìí ọ̀rẹ́ ànẹ́rì báyìí ẹni lè mọ́ yẹn yìí pé ẹ̀yẹ lọ kírun fún jẹun kí ni ìtumọ̀ rẹ̀ kí ni bá ti jìnnì ni bá ti rí mi ń kọ́ ah, ah. kan ń sọ fáwọn mùsùlùmí gbọ́ ẹnitọ́ kọ́ jẹ́ alátakò àkọ́kọ́ ìyàwó àyíṣà ọmọ rẹ̀ gẹ́gẹ́ a ó ní ẹwà òjíṣẹ́ ọlọ́run ìnà àbá abakiri tẹ bàbá kiri tẹ wí bàbá mi tẹ ní wọn lọ kírun fún yẹn ìdá tọ́ba dúró níbi tó o máa ń dúró fún wa yẹn láàmú yóò sì mi àná sàmínà lùkà àwọn èèyàn ní gbọ́ kí ó mọ ẹkún ní ó kì mọ́lẹ́ o. òjijì ọlọ́run ọkọ mi ẹ ti sọ fún ẹ ẹ sọ pé kí wọ́n kírun fáwọn èèyàn náà. Hmm. ìyàwó ayé sàlẹ̀ wọ́n làwọn kí àwọn tó sọ̀rọ̀ yẹn tẹ́lá wọ́n ní bàtẹ́ fi ṣe dá padà tẹ́sí bí mo ti ń ṣe ní òye mọ ohun tó ń sọ ni. Ah, ẹ gbọ́rọ̀ yìí dáadáa ṣé o ti ń ṣe ní ẹ lérò pé kò jẹ́ mọ ohun tó ń sọ ni. a ní ẹ bá ń sọ fáwọn bá kiri ẹ ní kọ́ lọ kírun fáwọn èèyàn mo ní kó ṣe mọ́ ohun. wọ́n ní ìyàwó àyìnká bá ní sọ wọ́n yá ń dorí pé ọjẹ́ bàbá mi wọ́n ní wọ́n á fún afúsọ sọlọ yẹn yé díẹ̀ díẹ̀ wọ́n fún afúsọ pé afúsọ ẹ̀yin náà sọ fún òjìṣẹ́ Ọlọ́run ọkọ wa ẹ sọ fún wọn kéke abákiri yìí tọ́bẹ̀ dúró síbi tó o máa ń dúró sí kírun fún wa yẹn lámì yóò sì mi ìnà ẹ sàmínà lùbùkà àwọn èèyàn ní gbọ̀n kankan nínú dínkà ẹkún nìkan wọ́n máa gbọ́. àwọn sọ́nà ẹ̀ bá ní ẹjẹ́ bàbá mi ọlọ́wọ́ kí n fáwọn èèyàn nẹ́bí. láàrin ìyẹn ni pé àìsàn ń sọ bẹ́ẹ̀ pé kọ́ sọ kọ́ sọ fáwọn nẹ́bí pé tí bàbá òun lọ sí kí ni kọ́ lọ kí ni fáwọn èèyàn sọ fáwọn aládé akọ́tù káfọ̀ bá ti bẹ́ẹ̀ kó bá lọ bójú sí ọlọ́run ọjà lọ́tà lánàá wọ́n lè jẹ ọlọ́run ẹ má jábá sí ọlọ́run ẹ jẹ́ bàbá mi ọlọ́run kírun ẹ kú yìí náà ni o lákìníkà má jẹ wọn lọ kírun ìdíje hmm, ọlọ́run ni ìnẹkùnẹ ẹ̀yin wọ̀nyí la àǹtúnẹ ibo yóò sọfà ẹjọ́ àwọn ẹni tí wọ́n gé ka wọn mọ́ ẹ̀rìn tí wọ́n gé ń jèlò tí wọ́n torí ẹ̀wà Yusuf ẹ̀yà rẹ̀ lẹ́yìn kí ní ìyá mi ti ní wọn. torí bẹ́ẹ̀ mú rù àbá àbákiri tẹ́lẹ̀ gbóhùn tí mi láti ìdájọ́ ẹ̀kẹ́ta máa ní ẹtí wa ń tẹ́wọ́ ayé ṣe é mi ẹnìkan wá lákọ̀ọ́kọ́ ẹnìkejì tó wá kíkẹ́tọ́ tuntun wá o ọmọ ohun tí ń sọ náà ẹni ẹ bá ń sọ ọ bá kéré ẹni kò kírun fáwọn èèyàn ọ̀pọ̀ ọ̀làdì hafsa lè àìṣà ó ní ìyàwó àyíṣàkiri wa lọ fi mi sí ẹ jẹ nǹkan dáadáa ń bí mo ṣe lónìí ẹ yá wáyé a tún múlẹ̀ wà pọ̀ ọ̀nà ó ti parí ẹ̀ ó ti parí ẹ̀ ilé ilé ilé wá sí ẹ jẹ́ mẹ́yọ̀kan yìí ẹ̀yọ̀kan péré ohun tí mo ti fẹ́ mu òun ni pé a mú díẹ̀ wá nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọba tó ti dé báyìí ní ara yẹ sani ọba ó máa yé kékeré afáàrà sẹ́yìn ìdìbò náà kọ́ wọn náà bá kiri ìsẹ́kọ̀ òun náà kírun òjò yóò yí táwọn afáà yín kí tó jọ ọ̀rọ̀ yẹn tí wọ́n bá sì ti kírun ní báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa ń rọ àwọn kẹ́ńkọ́ ọ̀yẹ́ra wọn wò alákìrì wá omi mímu wọn wá lọ gbé igbá kan wá fún olóńgbẹ̀ngbẹ̀ wọn wá gbé igbá wá omi ń bẹ nínú igbá yẹn oyin ń bẹ ń bẹ ẹ wọ́n fẹ́ yóò dùn bí wọ́n ní wọ́n kó bí fún yẹn. ọ̀lẹ́mọ̀ ẹ̀dínẹ́hù mọ́ǹfì bàtà wọ́n nígbà tí wọ́n sun igbá yìí mọ́ àgbàkọ́ torí pé àà àwọn àlàá tó ń bu mi ní ìjọba tó tún bẹ́ẹ̀ bó ṣe tún bú ẹkún gbàgàdà ni. ó bú ẹkún ẹkún ìyá àtijọ́ wa wọ̀ ẹ mọ̀ pé àwọn ẹkún kan bẹ tí máa ń fi ẹkún. irú ẹkún ńlá tó ń ṣe ọlọ́run sún jọ́ kìnìún àná yóò débi sàárè òǹbí rẹ̀ tó sunkún sunkún sunkún àwọn èèyàn máa ń tà nẹ́bí sunkún àlùkò bá kẹkún mọ́lẹ̀. abákìrì kẹkún yìí mọ́lẹ̀ èmi tí sì ń palẹ́kún ni dé àwa náà làwa dé yẹn pàtàkì omi àtọyìn láàtò mu yìí ọba sunkún ọbẹ̀rẹ̀ ẹkún yìí ó tún dá ẹkún pa àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn rẹ̀. pọ́sákàtà gbọ́ dákẹ́ àwọn èèyàn lè dákẹ́ mọ́ ẹkún yìí sàtún pera wọn rẹ́ńtẹ́ sí kálukú ètùrú yìí táwọn ọmọ ya yín máa ń ṣe yẹn o eré pàṣẹ àrídì nìyẹn o wọ́n máa sọ̀rọ̀ lọ irú bá tún sọ̀rọ̀ lọ wọ́n máa mú kí ni kò ní ìdí gbogbo wàhálà rẹ̀ mi ò ní ṣe takalo abágídé ò kí ń ṣe takalo onídìí onídìí ah! gbogbo ìtìlẹ̀ bẹ́yàn onídìí rẹ̀ tó ẹkún yẹn wọn wà rọrùn ni abákiri máa ń wà rọrùn ni kọlọ bá rìn ẹsẹ kéde pé ìyẹn lèyìn ó ṣe takalo fún rẹ̀ abákiri dákẹ́ àwọn èèyàn dákẹ́ mọ́ tó máa rà orí bóun lòún dẹ́kunlẹ̀ òun dákẹ́ fún àwọn èèyàn dákẹ́ mọ́ ọba tún bọ́ ẹkún. wọ́n ń gbọ́ wá yọ ọtazi padà fọ́ bọ́jú fọ́tàzí. àwọn yẹn wá náà bá kiri wá ẹkún yìí pọ̀ kí lọ́ọ́ fẹ́ wọ́n níbẹ̀ wọ́n ní ẹkún nínú hmm? mo wà pẹ̀lú rẹ̀ òun bẹ̀rẹ̀ sí ní ti ọlọ́run rí àná sọ̀sọ́lá yàní yẹ́tì fáwọn àníwò iṣẹ́ yà ọ̀rọ̀ ńlá ni o òun sáré sáà nẹ́bí ń tarí ẹ̀ kò ọlọ́run oníjà lójọ́ ní ọkọ̀ lóyún ẹ wọ́n àbá kan máa ń parọ́ kí á kó tó lọ bó ọ̀ká wọn kí ló dé àbá oníbẹ̀ òun máa ẹ̀ka kan lòún dáná ìjọ náà. wọn bá bá ń gbà mo ti sàwùjí dẹ nìkan bá mi pé tẹ́tù ń fẹ́ kẹ́ máa ṣe òun ni pé máa kàrúkẹ́ àmọ́ ní jẹ́jẹ́ ọba jẹ mi ò kàrúkẹ́ à mo ka síra àbá tó ṣe síra rúkìá bẹ́ ẹni tí wèrè bá kọlù sábìtàn ló kọlù àwọn àdó àdó wọn máa ṣe fún tí ó fi kó lára àwọn májẹ̀mú tó kó bẹ́ẹ̀ ọwọ́ mi ọ̀wọ́ ìlànà mélòó ní ìdè àájùdù mélòó ní ìdè lémi gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run má jẹ́ má má ẹ̀rọ orú ẹ̀rọ mi o. àbá ni wọn máa ń ka rúkìá láwùjọ ló ṣe lọ́ọ́ ba níwájú ta nígbà yẹn sọ̀rọ̀ báyìí kó ti kẹ́ ẹlẹ́tẹ̀ ni. jù mí lẹ̀ di àbá ńlá àbá ti kọ́ ìṣẹ́. òun ní máa ń ọba ṣe wèrè. olóhùn sákẹ̀rì ṣe ń tarí nǹkan wọ́n ti gbẹ̀gàn kóńbì a abákí lóhùn rí bẹ́ẹ̀ olóhùn tó gbọ́ kìí ṣe pé ń ẹ̀ òjì ọlọ́run sọ wípé mi kó lọ́dọ̀ mi jẹ́rẹ́ a mi rẹ́ nìkan kan pẹ̀lú iṣẹ́ ọlọ́run mo wá ní tàn òjì ọlọ́run ẹ wá mo rí tẹ́ ń nǹkan kan nìkan kan pẹ̀lú yín òjì ṣé wọn lè sáré rẹ báyìí ló kí wá sí àgbákò mọ́lẹ̀ fún wa pé àá láyé ìyá mi ṣe tọ́lọ́run náà ni òjijì ọlọ́run ni ayé ni wọ́n máa wá láwòrán ẹ̀dá báyìí lọ́ba lọ́wájú mi pé fi mí ṣe ni kò ṣe kí lọ fẹ́ kí lọ fẹ́ fi mí ṣe mo tún ta ní ẹ̀kọ́ gbọ́ ni mo sọ pé sọ́rẹ́ o mo ní ogún ọ̀lọ́dọ̀ mi.

tí n bá rọgbọ́n dá lọ́dọ̀ jẹ ọmọ ẹgbẹ́ àbẹ́fẹ̀fẹ́ aláwọ̀ ayé orí kẹ̀kẹ́ sí tí n bí rọgbọ́n dá wọlé sọ́dọ̀ rẹ àwọn tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ wọn ò lè bá o afáwọn abákiri ni ìjọ yẹn làwọn máa rántí o ẹ̀rù wa ń bà mí à ń tẹ̀kú náà láì kọ́dé ní báwọn àti báyìí ti padà nípa dé mi báyìí o ọ̀rá kàlẹ́ ni àbíkáàní eléyìí ni ń pa mí lẹ́kọ̀ọ́ láàrín ọ̀sán ọ̀lọ́wọ́ Aya. So, ẹ̀dọ́gbọ́n bẹ̀rẹ̀ sí kọ́ agbẹ́lẹ́gbẹ̀rẹ̀ sísọ̀rọ̀ nípa pé wọ́n fi àdáyé lọ́pọ̀ ẹ̀ nígbà bá kọjú dáhìn àdáyé láti lẹ́yìn tó wá àwọn ajẹ́wùjọ. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. ẹni sọ̀rọ̀ wá sí nígbà alábẹ́jẹ́ àkọ́ rẹ̀ abẹ́. òun làwù ẹ o ẹni tí o ti ń bí àbú àtìláì ẹni tẹ́ ẹ kọjú là pé ẹ pè é àbá abidin láì. Now, ọ̀yà nọmba one, ọ̀yà nọmba two. Okay. Thank you ọtí àkóbá lọ́wọ́ àkóbá bẹ̀tún bá fẹ́ kírun nínú àkùsọ̀lá ni ẹ o àbúrò wọ́n tún fẹ́ ń kéwú tó tán nígbà tí mo nígbà tí à ń bá òun sọ̀rọ̀. àwọn ọmọ ọ̀pọ̀ lọ́dọ̀ ẹ̀yàn wọ́n bù. Wọ́n ní pé kí o kàn bá mi obìnrin. Ìyá bí a bá mi nìyẹn, ìyá mi ìgbésí títà pa gbogbo ẹ̀ làwọn àfa àbẹnu àtẹnu àtàwọn àfa pọ̀ lórí ẹ̀ àwọn fẹ́ǹsì rẹ̀ yẹn dẹ̀rẹ̀dẹ̀nu facebook pẹ̀lú bí kálùwà ni kálùwà ni rádaràdá gbà ni. ẹnìkan sọ ó sọ pé pàdé ẹ̀yìn pọ̀ tẹ́ ní ẹ̀yìn òní bá àwọn obìnrin yìí sọ̀rọ̀ kúrò àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ sáwọn àwọn kèfèrí bá wọn sọ̀rọ̀ wọ́n ti yọ ẹ̀yìn òní ẹ̀yìn ìlú ẹ̀jẹ̀ ìwà gẹ́gẹ́ ẹ̀ ń ṣe ọ̀rẹ́ wo pé àtúntò ah, ṣe yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ báyìí báyìí pé tani wọn sọ wọn gbàgbé ìbò ẹ̀rọ ṣé àyè ìgbàlá yìí wà kí á èèyàn lè bá kí ọmọ ti fi àlè ṣe wà sí dáńtàràǹtà tó máa ń bá ẹ̀ lọ pé ìgbà ilé rẹ̀ lẹ́yìn ìyá. tí wàá sì sọ gbangba ní ọ̀ràn ẹni bí ṣe àìdá kẹ́lẹ̀kẹ́ máa ṣe láìfi kan mi táwa níwáàsí láàfi gbé kó lára ẹ lè dá pèbí wá sí tán ṣùgbọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ fún fìtínà obìnrin rárá sọ sálá ń sọ wípé òun ò fi kíní kan lẹ̀ tó lè kó sùtá balẹ̀ òun mọ̀ yìí tó wàhálà obìnrin. wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ téèyàn má di aládẹ o èèyàn jẹ́ gbà fún àdàdà kan má sọ ìdá fún aládẹ o èèyàn ti gbọ́dọ̀ tó wó bí kóńtò wọn má sọ ọ́ dodo ńlá kan mo sọ fún yẹn tó ọmọ ọ̀dọ̀ yẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwá ẹgbẹ́ yìí tí ò kó dẹ̀ sì fúyẹ́ ọ̀dẹ̀ ní ìlà ọ̀dùn ní ọ̀rọ̀ bá ti yé ní ìdíje ìdí ọba lọ́kọ ìyẹn ni mo sọ̀rọ̀ ń pa rẹ̀ púpọ̀ jù ó léwu pọ̀ wọ́n máa sọ wá ní súnà ẹ̀kú ni. mo ò bá nìyẹn di torí lọ́pọ̀lọpọ̀ gba gbogbo èyí tá a máa ń ti pátá fílíọ̀nù à ń kú nẹ̀bọ̀ fáṣálì burúkú tó burú jáì àwọn ní máa ń padà ń já sí. lóògbà pé pọ́pọ̀ ògbórídó ìyàwó lẹ́kọ̀ọ́ kó gbórídó tọ̀ sí tí wàá láwa ṣẹlẹ̀ wọ́n sì dìdìkú dì mọ́ wa. kọ́dà ìdíyemí táwa yóò ní nímọ̀ nípa ìwádẹ́ wọ́n á sọ kí wọn ẹni tó mẹ́ta yìí làwọn kan sọ kẹfẹ lágbẹjà kan lọgá ọ gbàyàwó ẹni kan wọn ṣe mo tọ́ dẹ̀sí máa ń ṣẹlẹ̀ nípa obìnrin ni bí tó bá ti gbàgbọ́ yé tó dẹ̀sí rẹ ni tó wù sẹ́ tó rí rẹ ni ẹkùn jẹ́ kàtó ẹ̀mí rẹ oníṣílá rẹ bọ̀. gbàgbé ta bá kọ àdámọ́ ni tó yẹ pé ta bá gbogbo iṣẹ́ wa tó pọ̀ ta bá lè lọ kó sórí ọkùnrin ó ibi mo sá lọ ni pé èyí ò bá sì lọkọ̀ ó fúyẹ́ kọ́mọ̀sì kádùá ó dẹ̀ fi pẹ̀lẹ́ kí yẹn máa kádàá kì í ti gbà wọ́n gbogbo èèyàn ní máa ń lọ dúró bóbìnrin sọ wàá ti wó rẹ̀ kì í ti pẹ́ ń tọ́wọ́ àwájú obìnrin tó ti ń ṣe yàní kí ni wọ́n fẹ́ sọ lábàáyé o ó ti ó ti ń fojú wọ ẹwà obìnrin ó ti jọ lójú eléyìí ò lè bọ́ dáadáa náà ẹlòmíì ní gbogbo wáàsí rẹ̀ jọba abófin sọ láyé ibi tí ó bọ̀rọ̀ dínà ní pé ń fi ọ wáàsí wèrè wọlé léyìn ọ̀rọ̀ bá nìyẹn ti ń sìn gbogbo eléyìí ọ̀sọ̀rọ̀ yẹn ó ti mọ̀ta lòun ìyẹn ọmọ rẹ̀ tíyẹn bá ti máa rẹ̀ tíyẹn gbé wá tíyẹn fẹ́ lómi sọ ti kílẹ̀ abẹ́yẹn. Okay. lálàáfíà. ẹ máa kàn rí pé ṣókè gbèsè mí bẹ́ẹ̀ nìkan bóyá wọn kẹfẹ kẹni ẹ sọ dájọ́ yẹn ni àwọn bá ṣe ágúmẹǹtì pé kí lè tún mọsálámà tó ta tọ́tọ́ bá ti sọ̀hìn kò sí ìṣìkàlù wọn ló sọ̀hìn. Now. nípa ìmọ̀ nípa nínú ìwà tí o fi lè tó ti lè yàn tí tí ìgbàláyé wà wọn. oníbídíà yẹn lè yẹn lódì lódì yẹn bá máa wúlò a ti sọ ní ìjẹjọ tọ́wá yìí pé kò ní sọ pé alihamudulilayi wàhálà fún akọ gbogbo ẹ̀ náà bá mú òkú yèrè ayaba dání a sọ pé bídíà là ń ṣe gbogbo ẹ̀ náà bídíà bídíà bídíà ni kò dé ẹ̀ sáájú amọ́lẹ́jọ́ mẹ́ta ajásí kò dìrè òwú lónìí. òníyàn ló ti mọ̀ wọ́n máa bá a sọ lẹ́ẹ̀kan nígbà tẹ́ máa yín ni ayaba yìí tẹ́ mú káàkiri ni tó di ọba wúlò káyàn tí ọba ti lẹ́yìn ògbẹ́ tí àwọn ènìyàn yẹn àti bí yẹn bá fún un. ọwọ́ ló tẹ̀tọ̀ ìnáwó ní ọ̀rọ̀ yìí sábà yí ẹ̀yìn lọ́dọ̀. ẹ̀ẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ sí wà ní. àrínà àwọn àfa àwọn gẹ́gẹ́ ní mọ́kọ́ bá lè lórí tí mo fi parí dìgírì mi. ṣùgbọ́n ọ̀rọ̀ sí wà ìlẹ̀ Islam wọn ni mọ́kọ́ fún jẹ́ẹ̀dì mi lórí tí mo fi jáde. ọ wà nínú àwọn olùdó tí wọ́n sọ wípé nǹkan èèyàn ọlẹ́tọ̀ sí ṣùgbọ́n bóò kulẹ̀ lọ́dà kò lè kí wọ́n lọ́wọ́ àwọn ni kí wọ́n máa rìn. ọ̀dà níìsì afákẹ́sì afẹ́gbà drivers lancet wọ́n kọ six thousand three hundred and kìíní kan síbẹ̀ ẹ́ three hundred and fifty naira wọ́n lè gba twelve thousand lọ́wọ́ wa pẹ̀lú ẹ̀bẹ̀ tún ni ìyẹn ń kọ́ sí ìyàn hẹ̀ tí wọ́n ṣíwájú. ọ̀hún aṣọ fún tọ́ fẹ́ẹ́ dá wọ́n kọ́ sí ọ̀ gba fẹ́ láti láti ẹ̀sìn ọ wọ́n nígbà gbọ́dọ̀ bá tóbi ọba òkò lè máa la gidi ṣùgbọ́n òní lọ bí tó ọba lọ sá. Wọ́n náà ọmọ ìyá ló ń béèrè lé yìí wọ́n ní ojú wo ni ìsìlámù ti wo tí obìnrin máa ṣe ọṣẹ ṣe wò. Wọ́n ti bí àwọn àbá wa wọ́n ní bí ọba ti chéǹjì ẹ̀dá irun obìnrin yẹn. Ṣùgbọ́n tó bá ti yí ẹ̀dá, wọ́n máa kọ̀ sábẹ́ àwọn tí wọ́n ń chéǹjì ẹ̀dá ọlọ́run. Now. Now. Ah! Ó sì hàn. Ewu tó jẹ́ ká bá a sí. Òun ni pé seventy two tó máa wọ náà yẹn, àdébí pé ìmọ̀ra rẹ̀ wọ́n ní torí parí inú ìjọ mi yìí wọ́n máa pín sí kí ni ọ̀sán á pín sí seventy three seventy two dẹ̀sì máa wọ ní mo sẹ́ni pé ó pè mọ́ra rẹ̀ ìjọ mi yìí ọ̀sán pé kìí ṣe ìjọ wọn bóyá bí tó ti sì í nìyẹn tó ti ń sìn ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ò yí wọn ó ọlọ́run yóò kó rẹ̀ yọ̀kan tó máa máa là á máa bẹ lọ́run sọ̀kan gẹ́gẹ́ báwọn afáàdùn máa ń ẹ ọlọ́run kó jẹ́ kí gbólóhùn àwọn mùsùlùmí ṣọ̀kan lórí òdodo ìṣọ̀kan ìṣọ̀kan táwọn lórí òdodo èdè pékélé yìí máa lé ẹ wọn kíkọ ọmọ aláṣẹ láàrin ṣọ̀kan lẹ́yìn káàbá dẹ ṣọ̀kan lẹ́yìn àgbàgbà fàáfàá yìí ń da ìlúrú ń da ìlúrú bò ó ẹ̀yin lẹ́yìn ní wọn kú àtúndẹ̀ ní ká wọn kú òun lòun ò ní gbà láàbọ̀ àlejò máa ṣe náà kí láfẹ́ jọ máa ṣe ó kílẹ̀ àdìẹ bàbá àdìẹ nàìjíríà سبحانك اللهم وبحمدك اشهد ان